إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خير الحديث كتاب الله وخير الحدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أدوكو فون الله الله سبحانه وتعالى أترى صلاة فنبي محمد صلى الله عليه وسلم إجوكوا إجوكوا yìí kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó gbà ní ìjọsìn fún wa ní tí a pè ní ìjókòó ìjọsìn ní tí a mọ̀ bá ń bẹ̀ òun náà ni kí ni ọ̀ntọ́ lọ́wọ́ bá sọ kí lànàbì sọ bó ṣe lè kí àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ kí wọ́n kéré tó ìjókòó ìjọsìn ni ìjókòó tó lóore fún ọláyà àti lálùkìyàmọ̀ ni èyí bá fi yàtọ̀ sí léyìí kódà kí èrò púpọ̀ ń bẹ ju iye pẹ̀ lọ eléyìí kìí ṣe ìjókòó tọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ìjókòó tẹ̀sìn kò sí ní jẹ́ oore fún àwọn tí wọ́n ń bẹ́ńbẹ́ láyé àti lálùkìyàmà ní ìbẹ̀rẹ̀ ìjókòó wa tèmi insha allah a bẹ̀rẹ̀ pẹ̀lú tíra ẹ̀kọ́ míì tí ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tawhid gẹ́gẹ́ bá ṣe mọ̀ ikú tó bá ti kan àsìkò títí wa ní tí ọlọ́run wá tí ó ń lò wá fún òun náà ni kí a máa rán ara wa létí nípa tó jẹ́ ìpìnlẹ̀ ìwọ ọlọ́run lórí àwọn ẹrúsìn rẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ tá a mọ̀ sí atawhid al-aqida al-iman tíra tí a máa bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò láti èní lọ insha Allah yóò jẹ́ kitabu tawhid li sheikh al-islam wahab at-tamimi rahimahullah ó a máa gbé yẹ̀wò afa àti ọkọ tíra yìí ó gbajúmọ̀ dáadáa débi wípé ìmọ́lẹ̀ rẹ̀ ó tàn ju ìmọ́lẹ̀ òrùn lọ tó bá fi dá sí pé ìyẹn gbajúmọ̀ ju òrùn lọ a rí pé ẹni yìí kò bùkátà ká mọ tán ká tó rí yẹn ni pé kò bùkátà ká ìtumọ̀ tó mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olólùfẹ́ bẹ́ẹ̀ sì ló gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọ̀tá kódà ọlọ́run bá ń lo àwọn ọ̀tá àfáà yìí láti lè fi spreadi ipò táfà yìí wà nínú ẹ̀sìn ìsìláàmù àmọ́ gbọ́ tó mọ̀ ní alwahabiya wahabiya wahabiya agbọ́ dáadáa kírísítẹ̀nì gbọ́ àwọn wahabism àwọn ní wahabiya làwọn ilé àwọn ní wahabiya ni wọ́n ẹ̀rí orúkọ ìnagijẹ yìí wọ́n ń lò láti lè fi ṣe tánà di àfáà wáyé ni Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullah wọ́n ní wàhábíyà ni ah, wàhábí ni ẹ̀rí wọ́n á lò láti lè fi bàjẹ́ kódà wọ́n tún sọ ìlú Saudi Arabia gan wọ́n ní ìlú wàhábíyà ni tó túmọ̀ sí pé bọ́lọ́mọba ṣe ń gbé ògo fún Saudi yóò mọ̀ gbógo fún wàhábíyà wọ́n dẹ̀ pé àwọn tí wọ́n ń sọ eléyìí wọ́n ń sọ láti lè fi yẹ Saudi láti lè fi yẹ wálẹ̀ ni ṣùgbẹ́nikẹ́ni tó bá dá sí pé ọlọ́mọba tan ìmọ́lẹ̀ súnà ìmọ́lẹ̀ àkídà sí lórí ọkàn tí ó mọ ń táfà yìí tó gbé dání tó fi wá di ọ̀tá ayé rẹ̀ nìkẹ́ni tọ́nà bá tàn mọ́lẹ̀ sí lórí ọkàn tó ń gbọ́rọ̀ sáfà yìí tó ń gbọ́ tíra rẹ̀ tó ń kà á àbó ń gbọ́ wà sí rẹ̀ gbọ́lọ́ ẹ̀rí bá ṣe ń gbógun ti àfà yìí bẹ́ẹ̀ làlékún mọ̀ débó ń tọ̀hún náà àfà dáadáa ni tó dá sí wípé olólọ́wọ́n bá lò ní sábàbí lásìkò tá a wà yìí láti fọ gbogbo nǹkan tí àwọn èèyàn ṣe níbàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àkídà lórí ọ̀rọ̀ àdìsọ́kàn tó dẹ́sí pé òun ló tóbi jù nínú ẹ̀tọ́ ọlọ́run ká kírun ká gbáwẹ̀ ká yan zaka kóbìnrin múra bó ṣe kó múra kọkùnrin náà múra bó ṣe kó múra ẹ̀tọ́ ọlọ́run ni wọ́n ṣùgbọ́n ẹ̀tọ́ ọlọ́run bá tó kan ń bẹ tó tóbi ju àwọn eléyìí lọ òun náà ni ẹ̀tọ́ tawhidullah tawhidu asma'illah tawhidu sifatillah tawhidu ibadati káfọ́ lọ́wọ́n ọba níjọsìn lóhun nìkan ká mú lóhun nìkan ká ṣe lọ́kàn ṣoṣo níbi àwọn orúkọ àtàwọn òròyìn olótóbi jù ó dá ọlọ́run bó gbánàbí kan dìde nítorí nǹkan kan nítorí lẹ́yìn sùdí àsìkò tí a fa wa yìí sheikh muhammadu nabi wahab rahimahullah tó wà láyé ìbàjẹ́ pọ̀ ní gbogbo olú islam nílùú iraki ni nílùú nashdi ni káti máa ti sọ àwọn olùkó tún sí ìlú islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí bẹ lórí islam lóòótọ́ ṣùgbọ́n islam wo islam tó rò papọ̀ mọ́ tó wọ́n sì mọ́pẹ́ bọ́ ni àwọn mùsùlùmí bẹ lórí súnà ṣùgbọ́n súnà wo ni súnà tó papọ̀ mọ́ bídíà ni tí wọ́n sì mọ́ bídíà ni ìbẹ̀ àwọn mùsùlùmí lásìkò yìí tó dá tó bá sin lọ́run tán yóò tún sin sàárè ìbẹ̀ àwọn àfa àkútọ́ọ̀bù ni wọn tá a bá ń lo ọlọ́run ká lo àwọn àfa kan lápadà já wọn tí wọ́n gbà pé àwọn àfa yìí ìsì ń bẹ ní wọn tó dá sí pé àwọn sàárè sàárè sàárè tarí yìí wọ́n máa ń lọ́bẹ̀ lọ jọ́sìn fọ́lọ́wọ́n bá ní ẹ̀rí pé Islam tó papọ̀ mọ́ ṣírúkù ni súnà tó papọ̀ mọ́ bídíà ni ẹ̀rí sùyìn ilé afàdẹ́pà afá yìí a orí ọ̀tá tó pọ̀ nínú ilé lọ́dọ̀ àwọn mùsùlùmí ká ti sọ lọ́dọ̀ àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n fi ń ṣe mùsùlùmí torí pé Ọlọ́run bá lò gẹ́gẹ́ bí mujaddid ẹni tí yóò mọ fọ ẹ̀sìn mọ́ yóò mọ fọ mọ́ anabi sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ nípa àwọn ẹni ìṣíwájú àlùkùràbá àwọn ẹni àjòjì níta bá ṣe yóò yàtọ̀ láwùjọ mùsùlùmí níta bá sọ yóò yàtọ̀ ní táwọn mùsùlùmí ń gbọ́ ó láwọn ní àlùkùràbá ó láwọn ẹni wọ̀nyí alladhina yuslihun ma afsada an-nas àwọn tó dá sí pé wọ́n máa ṣe àfọ̀mọ́ nítawọn èèyàn ti bàjẹ́ nínú ẹ̀sìn suntafa yìí dìde tó bẹ̀rẹ̀ sí ní ṣe nìyí ó kọ tíra lórí ìrànràn nínú àwọn tíra tó kọ òun náà ni kitabu tawhid tíra tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyàwó lẹ́nu nínú àtúnú àwọn tíra tó kọ òun náà ni kashfu shubuhat kashfu ashubuhat apàdàmú náà wà insha allah nínú àwọn tíra tó kọ òun náà ni al-usulu ath-thalatha aw usulu thalatha aw thalathatu usul náà tíra tó kọ nìyí náà tíra tó kọ al-qawaid al-arba'a tíra tó kọ nawaqid al-islam fadlu al-islam tíra tó sì dá sí pé tíra tó dáa ni ṣùgbọ́n àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn ọ̀tá islam àtàwọn ọ̀tá sunna àtàwọn ọ̀tá imani kò sí tí wọ́n lè ṣe ju wípé kí wọ́n castigate àfáàyè lọ kí wọ́n sọ̀rọ̀ bàjẹ́ nípa ẹ̀ lọ kí wọ́n bàjẹ́ lọ tó má fi lè bàjẹ́ wọ́n á fẹ́ ba tó kọ sílẹ̀ jẹ́ ṣùgbọ́n náà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run ọlọ́run ni yuriduna li yutfi'u nurallah ọlọ́run ni wọ́n máa ń fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run wallahu mutimmu nuri ọlọ́run ló wọn ọlọ́run ọba òun ti perfect ìmọ́lẹ̀ òun ìmọ́lẹ̀ ọlọ́run ó ti pé walau kariha al-kafirun kódà dáa sí pé àwọn kèfèrí kárìà táwọn kèfèrí bá tiẹ̀ yarí tí wọ́n tún bá sọ wípé àwọn ò tiẹ̀ nígbà àwọn ò tiẹ̀ ní gbọ́ ọlọ́run ní ìmọ́lẹ̀ òun kọ́ ó ti pé táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní ká lọ ń bá lọ á rí pé àfáà yìí kò wá láti wú ẹ̀sìn Islam àfáà yìí kò wá láti wá dẹ́sìn Islam rú àfáà yìí kò wá láti wá da súnà rú àfáà yìí kò wá láti wá da àwùjọ àmùsùlùmí rú ó wá láti wá fi ẹ̀kọ́ tó nu àwọn mùsùlùmí nínú ẹ̀kọ́ tó anábì sílẹ̀ tọ́lọ́ jogún fún wa ní alukur'an karim ó wá láti wá pè fún wa ni. ní Ramadan tó lọ àti tó lọ lọ́hùn nínú rédíò station ẹ̀rọ àwọn afá kan wọ́n dídí gbé program kalẹ̀ ní láti gbógun ti afáàtàfẹ́mọ́ ọ̀rọ̀ yìí wá afá kan wọ́n ń pè ní Kunti afá yìí ló bẹ̀rẹ̀ sí ní bú ó blasphemy ó parọ́ mọ́ olópọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ológbógun táwọn mùsùlùmí olópọ̀ àwọn mùsùlùmí ní kèfèrí tí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí àwọn olóyìnbó wa ní the proof the proof of eating is in the pudding tábà fẹ́ mọ bí oúnjẹ ṣe dùn sí ìbí oúnjẹ àtẹ̀sẹ̀ náà ni ẹ̀hẹ́ àwọn àmọ́ bóyá fa ìbí àti tó ń sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí gbọ́dọ̀ àwọn bẹ̀rẹ̀ sí ni kàṣírí èèyàn tíra èèyàn yóò tọ́ka lórí bẹ́ẹ̀ ni ẹ ṣe rí gangan fún rẹ̀ tábà ka súnà nàbì sallallahu alaihi wasallam àwọn àdìsí ànábì ẹ̀ mọ personality rẹ̀ tábà má àdìsí rárá rárá rárá àti lè mọ personality àwọn yóò nira fún wa tọ́lọ̀ bá wọ́n bá sọ kùránì kalẹ̀ fún wa ni a lè mọ pàápọ̀ ọlọ́run àtàrà kùránì a mọ pàápọ̀ ọlọ́run àtàrà kùránì a mọ pàápọ̀ àwọn anábì ọlọ́run a mọ pàápọ̀ anábì sallallahu alayhi wa sallam so tíra tẹ́ni yẹn kọ kalẹ̀ ọ̀rọ̀ ẹni yẹn ìránṣẹ́ rẹ̀ yóò tọ́ka lórí bẹ́ẹ̀ nìyí ṣe rí yóò tọ́ka rẹ̀ láìsí iyèméjì so a mọ̀ mọ̀ insha ẹ̀rí ní lọ́kàn òjọ̀kan táwọn ọmọ wa ní ọ̀rọ̀ àfáà yìí ṣùgbọ́n tíra ta fẹ́ kọ́kọ́ fẹ́ gbé yẹ̀wò ní tíra fáwa yìí òun náà ni kitabu tawhid alhamdulillah tíra yìí kitabu mubarak tíra kan tó lọ alibarika ni ọlọ́run fa alibarika sí ọlọ́run fa alibarika sí fi dúnìyà ó sì fèsì náà ní al-akhirah náà torí pé ntọ́ba ti ti tíra ta fa yìí tó kọ yìí kitabu tawhid yìí kò sí kankan nínú ẹ̀ tó ju qala Allahu qala rasulu qala sahaba qala salaf kí lọ́lọ́run sọ kí lànàbí sọ kí làwọn ẹni ìṣíwájú ọ̀nà islam kí ni tí wọ́n sọ nítorí ń bẹ́ẹ̀ nìyẹn tó wà nínú tíra yìí nù ẹ̀rí ìbí dá sí pé ọlọ́run ń kẹ́ tíra yìí púpọ̀ wọ́n translate ẹ̀ wọ́n ṣe bọ̀ ibọ̀ yé wọ́n render services fún gan ó ń bẹ ní english ó ń bẹ láwùsá ó ń bẹ ní ọlọ́run ló mọ language tó wà kódà débi pé wọ́n tún kà lórin wọ́n tún kà lórin wọ́n tún kà lọ́rọ̀ gbogbo ẹ̀ náà nìyí kó lè ba lè rọrùn fún èmi àti oníkàlùkù náà ni bóò a ṣe gbọ́ yé dáadáa bóò la lò ó báwo ni a gbọ́ ẹ̀kọ́ tó wà la gbọ́ yé tíra náà náà pè ní kitabu tawhid tàbá dórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ta ìbẹ̀ síbẹ̀ by sheikh muhammadu fún wa ó wà ní english oníkàlùkù wa la lè rí kò sí nǹkan nínú ẹ̀ tó di kílọ̀ bá sọlọ kò kọ́ alẹ́ kọ́ nípa bá ṣe yẹn zaka ṣùgbọ́n tó fẹ́ kọ́ wa pabambari ẹ̀tọ́ ìwọ ọlọ́run gangan tó jẹ́ pé òun ni asásù dín òun ni ìpínlẹ̀ sìn ìpínlẹ̀ sìn òun ni foundation ẹ̀sìn Islam bẹ lórí ẹ̀ tí foundation bá ti lè dá sí ni yìí ẹ̀sìn ti wó tí ó bá ti sí foundation mọ́ṣáláṣí la wà yìí nísìn tí ó bá ní foundation ni wọn ò lè gbé dúró bọ́mẹ̀dé ni ò bá lẹ́sẹ̀ kò lè dúró ẹni lẹ́sẹ̀ ló ń dúró so ẹsẹ̀ wa foundation ni foundation lé olóògbélé dúró foundation is islamu atawhid al-aqida al-iman ìgbàgbọ́ òun ni bẹ́lẹ̀ yóò bá ti dúró akínú ni agbàwẹ̀ ni ayọ̀zàká ni aṣiṣẹ́ olóore ni apẹran ni gbogbo nǹkan káwọn lẹ́ka ṣe kò sórí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí màá fi lè ṣe tí àṣàṣù ẹ̀sìn bá ti wà ń bẹ̀ tẹ̀sìn ò bá ti ní foundation láìsí méjì kò sórí bẹ́ẹ̀ ọlọ́ba sọ́fà nàbí sallallahu alayhi wa sallam sọ́tù ṣúrọ́ ọlọ́ni la'in ashirakta wọ muhammad sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ la'in ashirakta tó bá filẹ̀ bọ́lọ̀ gba wá orogún ẹ̀tọ́ ọlọ́run ó gbé fún kan mí lẹ́yìn ọlọ́run la yahbatanna amaluk gbogbo iṣẹ́ wà nábì yóò bàjẹ́ yẹn nìkan wá kọ́ wala takunanna minal khasirin ó sì mọ abẹ nínú àwọn ẹni ní kálukú ní àkíyèsí nípa foundations islam wa lóòótọ́ à ń kírun lóòótọ́ à ń gbààwẹ̀ ẹ̀rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kọ́ àwa mùsùlùmí amẹ́hẹ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí wá bùkátà ẹ̀rí ká mọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì bùkátà àwọn àfáà tó ń sọ̀rọ̀ ọlọ́run bá fún wa káwọn náà ṣe sùúrù pẹ̀lú wa ẹ̀rí kán mu ní bí ni àti dókítà ló sọ fún ẹ pé ah, bàbá ẹ sùúrù dábàá ti ní kẹ mọ́ lo ẹ mọ́ lo ẹ ṣá lo òun náà sì wúlò pé níjọ́ kó fún ní five days kó fún níjọ́ kan mo fẹ́ pa á nìyẹn suicide nìyẹn so a máa ṣe sùúrù fún ara wa bá ṣe sùúrù tá à ń gbọ́ a máa ṣe sùúrù àánú mo sọ fún àwọn ẹlòmíì náà eléyìí òun yóò kí sunna anabi sallallahu alayhi wa sallam kó gbalẹ̀ gboko a ní mo pẹ́ra wa ní kèfèrí lára tí wọ́n fi tó fi castigate àfa yìí ni ẹni sheikh muhammad bin abdul wahab rahimahullah wọn wọn pè yàn kèfèrí ẹ sì mọ ṣé lóòótọ́ yà á bẹ́ẹ̀ àfa yìí pè yàn kèfèrí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ tún ṣé yẹn túmọ̀ sí pé tí ẹ bá ti lè jẹ́ mùsùlùmí kò lè jẹ́ kèfèrí ni yóò túmọ̀ bẹ́ẹ̀ wọn ò ní sọ fún wọn náà kó wọn náà sọ pé ẹni kèfèrí ni àjọ kí jimoh níjẹta ni ó dẹ̀ láàárọ̀ yín sọ múra ń a ṣe friday fún islam eléyìí ní sunday ta gbọ́dọ̀ ṣe kíní lọ́dọ̀ tiẹ̀ kíní yẹn tí ó wà tiẹ̀ bákan náà ni tí ó bá jẹ́ mùsùlùmí ṣé mùsùlùmí plus ní titi ẹni àbí mùsùlùmí minus wọn ní sọ fún wọn náà yẹn lè jẹ́ mùsùlùmí kó jẹ́ kèfèrí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yẹn lè jẹ́ kèfèrí kó jẹ́ mùsùlùmí abada àmọ́ yẹn lè jẹ́ mùsùlùmí kó jẹ́ kèfèrí kókó mọ̀ pé rẹ̀ ní mùsùlùmí bẹ́ẹ̀ sì ni kèfèrí ni hakikatan ṣùgbọ́n láṣìwá mọ̀ àwọn nǹkan wọ̀nyí òun náà ní ká farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ yóò farabalẹ̀ yóò kẹ́kọ̀ọ́ àwọn fásitì gbìyànjú tíra pọ̀ tó lè ṣe wá láǹfààní lórí eléyìí nínú àwọn tíra òun náà kitabu tawhid tí afáwa tó kọ tíra kitabu tawhid afáwa yìí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbé jáde ó rìnrìn àjò lọ sí ìlú Basra ìlú Basra ló lọ ó lọ ṣe wáàsí níbẹ̀ ni gbà tí yàn lọ sí ìlú básọ́rọ́ básọ́rọ́ dẹ̀ ni ó ti pẹ́ nínú islam tipẹ́tipẹ́ ni gbà tí yàn tún débẹ̀ tó tún bá àwọn shirkiyat àwọn ìlànà ẹbọ níbẹ̀ báwọn yóò bá du ẹran wọ́n gbé ẹran lọ bí sáré wọ́n du ẹran ẹ̀rí báwọn yóò bá bẹ ọlọ́run wọ́n mọ̀ kórúkọ ṣéwù kí yàtọ̀ láàrin ẹni tó ń pe ṣéwù àti ẹni tó ń pe jesus kódà ẹni tó ń pe jésù fẹ́ lóore jọ tó ń pe ṣéwù lọ tó ń pe jésù ó súnmọ́ lọ́run ju ṣéwù lọ tòun ti bẹ́ẹ̀ náà ni ẹ tó ń pe jésù náà ni ọlọ́run nílá kọ́ni káfàrà lẹ́dí iná kọ́ọ́lù iná lọ́hà wà lọ́sì ìsàbùn maria ọlọ́run pé wọn ní kẹfìrí sọtọ́ lọ́ba fi lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kẹfìrí kíláfẹ́ pẹ́ ń tó ń pe ṣéwù mutafa ibá níbẹ̀ nìyí afábá yí tọ́pì padà ló bá fi mú ọ̀rọ̀ yìí wá ó wá ṣe wá sí nípa atawhid kò wá yẹ́gẹ̀rẹ̀ kó mọ ní ẹ mọ́mọ́ ní kí sọ mọ́mú ṣáfi sọ mọ́mú kìnnìkan afá kan afá jabaltoro afá tọ́lámọ́nkì kò má wọn fa قال الله قال الرسول قال الله قال الرسول قال الصحابة انت فاهم مواني kila lọ́n sọ kila anabi sọ kila àwọn sàbẹ̀ sọ ntọ́ mu wá ni torí pé léyìí yóò tètè jókòó létí àwọn èèyàn ọ̀rọ̀ ọlọ́run ni yóò ti síwájú eléyìí sì ni nǹkan tí imam bukhari rahimahullah muhammad bin ismail abu abdullah bó ṣe mẹ́tọ́dù tó lónìí nínú tírà rẹ̀ sahih bukhari nípa ọ̀rọ̀ tawhid ẹ bá lọ kitabu tawhid rẹ̀ a kọ mú tọ́pìkì wa lẹ́yìn náà a mú ọ̀rọ̀ ọlọ́run bá wa lẹ́yìn náà amọ́ràn anábì wa lẹ́yìn náà amọ́ràn àwọn sálàfù wa. Hmm. sọ ẹni tó bá yẹ pé ibi tó ti mú mi ìmọ̀ bá yàtọ̀ sí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀kọ̀dùkọ́ wa ẹni yóò lè mọ̀ náà ṣùgbọ́n tó bá mú mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi àti ọ̀rọ̀ ọlọ́run anábì ọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n sáfà wa yìí parí tó parí níbẹ̀ tán tó wá padà sí nájìdì ìyẹn ní agbègbè tuntun wọn eré àlù Saudi mọ́ra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pè ní padà rí pé ah kóun kúkú kọ́ kalẹ̀ nítòun sọ níbẹ̀ yẹn kalẹ̀ kó lè ba lè máa jẹ́ oore fún àwọn tó ń bẹ̀ lẹ́yìn òun anabi sallallahu alayhi wa sallam adam amaluhu ọmọ fi lè gbogbo ṣé pátá ó ti dáwọ́ dúró ni o ṣùgbọ́n àtàrà àwọn kan mẹ́ta kan wà tí ò ní dáwọ́ dúró nínú ẹgbà wá yìí ó dárúkọ mẹ́ta nínú ẹgbà wá míì ó dárúkọ ju tó ju mẹ́ta lọ. alákọ̀ọ́kọ́ wàládùn sọ́ọ̀lì ọ̀yàdì fìlà o ọmọ rẹ tí yẹn fi sáyé tó ń ṣàdúrà fó bìí àwọn ìlú yìí ń tàfà bíi àbí ìmọ̀tẹ́ni yìí tó fi sílẹ̀ ìmọ̀tẹ́ni yìí tó fi sílẹ̀ táwọn yẹn wá ń tara ẹ̀ ọlọ́run ló mọye èèyàn tó ti tara síra ìdí tó tẹ́ kí wọ́n fi mọ̀nà ọlọ́run kìtàbù tawhid kódà bí yẹn bá ka english rẹ̀ yóò mọ̀ pé ah, ah ọ̀rọ̀ bẹ́ẹ̀ ntafa ayúró nìyí tó fi fi tíra ìkalẹ̀ mọ́ àwọn tíra tó kọ kalẹ̀ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala àti àfáwa àtàwọn àfáà yòókù àtàwa táwa láyé àtàwọn tí wọ́n ti lọ náà mùsùlùmí àtàwọn tó ń bọ̀ lẹ́yìn abẹ́lọ́wọ́n ọba orí ọlọ́wọ́n ọba kọ́lọ́mọ jẹ́ kó fò wárù ọgbẹ́ni tó bá kásíra yìí abẹ́ni tó gbọ́ abẹ́ni tó ṣàǹfààní kàbí kejì níbẹ̀ àǹfààní yìí kọ́lọ́n jẹ́ kó wúlò fún aláyà sí lálùkìyàmà afáwa ó ní bisimilahi rahman rahim ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim bisimilahi rahman rahim òun ni ó ti di ìṣesí àwọn àfáìsìn tán bá kọtíra wọ́n máa ń fi kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ lóòótọ́ hadith kan bẹ tó sọ pé kullu kullu amri lam yubda bi bismillah fahuwa aqta fahuwa aqdaj ẹni iṣẹ́ kan tí yẹn bá fẹ́ ṣe tí o bá bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah iṣẹ́ yìí ò ní láṣeyọrí ẹnu àwọn àfọ òní mímọ́ hadithi ọ̀gọ̀rọ̀ wọn majority wọn ẹnu wọn kó pàdísì yóò lálàáfíà ṣùgbọ́n àṣírí àwọn míì náà tí wọ́n gbà pé ok ó sì lè dáa ni

wípé a lè fi bisimilayi bẹ̀rẹ̀ bákan náà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tóun ló bá bẹ̀rẹ̀ sí kọ́lẹ́tà sí àwọn lọ́balọ́ba ọba lu rome ọba lu persia akọ ani bisimilah min muhammad ilà mọ̀lẹ́kù rome ilà azimi rome òun bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilah ilé yìí o látọ̀dọ̀ anabi ló ti wá muhammad sallallahu alayhi wa sallam lọ sí ọba lu rome ọba ńlá àfi bisimilahi rahman rahim àfi bẹ̀rẹ̀ so ilé yìí náà nìyí a fi kọ́ṣà anabi sallallahu alayhi wa sallam káfí bisimilahi rahman rahim káfí bẹ̀rẹ̀ eléyìí ló dá sí pé àwọn afáàkì wọn láti sì yóò lálàáfíà wọn gbára lé àwọn kan méjì tá a mú wáyé wọn á fi bisimilahi rahman rahim wọn á fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti pọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí bisimilah tá a ti máa mú wá lóòrèkóòrè ṣùgbọ́n ní ṣókí bisimilah bá a bẹ̀ ọmọ ń pè ní báwo lè isti'ana báwo tí fi ń wá ìrànlọ́wọ́ tá a fi ń wá ń tá a fẹ́ súnmọ́ bísmi mo bẹ̀rẹ̀ pẹ̀lú ismi orúkọ orúkọ kan náà pè ní ismu ṣùgbọ́n tí nǹkan ẹyọ kan singular singular word tó bá ti jẹ́ ìdọ́fà mùdọ́fù fún nǹkan nǹkan yóò mọ̀ di plural nínú ẹ̀sìn nínú èdè lárúbáwá ismullah mo bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo orúkọ tó wà fún Allah tó wà fún Allah ìtumọ̀ ẹ̀ nìyẹn tó túmọ̀ sí gbogbo kọ́tọ́ lọ́wọ́ ọba tó ń jẹ́ èyí tá a mọ̀ nínú ẹ̀ tó fi mọ̀ wá nínú Kùránì nínú súnà èyí tá a mọ̀ nínú ẹ̀ tó fi mọ̀ àwọn màláíkà èyí tá a mọ̀ nínú ẹ̀ táwọn màláíkà gan mọ̀ ọlọ́run nìkan ló mọ̀ gbogbo ẹ̀ pátá òun la fi wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba lórí tá a fẹ́ dáwọ́lé bismillah bismillah abda bismillah bismillah wọlọ́run mo wá gbogbo orúkọ tó ní pátá òun ni mo fi ń wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ lórí pé tí mo fẹ́ ṣe yìí ọ́sàtà bá rò kọ́ àfi wọn àlùbáríkà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni sọ afọ àwa iná bẹ̀rẹ̀ ní bisimilá ó ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ẹ̀rí allahu gbólóhùn allah ó láti ibi alaha fi ilé rẹ̀ níyà lahu ma'luhu ilahan uluhiya uluha ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí jọ́sìn tọ́sí lódodo ordinarily kẹtọ́ lè rí mùsùlùmí tí ó gba ìtumọ̀ Allahu tí ó mọ ìtumọ̀ ẹ̀ ajẹ́ ní tó dá sípò níkàkún sí súnà. wọ́n á ní Allah á ní God ẹ̀ God ní kí God ẹ̀ lọ́wọ́ á ní kò sọ́ba kan ẹ̀ kò sọ́ba kan àfọlọ́ kí ìtumọ̀ la ilaha illallah kò sọ́ba kan àfọlọ́ no king as God ó wà níbi ọmọ síkà mọ́tò yìí ó wà níbẹ̀ tẹ́ bá gbọ́ta ní sí ẹ lè rí mọ́tò mẹ́wàá kan ẹ ti rí no king as God ọba bí ọlọ́run kò sí nílẹ̀ nílòkè nídìí wọn kọ síbẹ̀ ọba bí ọlọ́run kò sí. àwọn mi ò tẹ̀ sọ pé ok wọ́n ní there is no God except Allah yẹn tẹ̀ popular dáadáa there is no God except Allah gbogbo àwọn gbólóhùn yìí gbólóhùn àbùkù gbólóhùn àbùkù ni lórí la ilaha illallah lórí concept la ilaha illallah. so Allah ìtumọ̀ ẹni al-ma'budu bi hakim ẹni tí jọ́sìn tọ́sí lódodo náà pè ní Allah. ẹni tó yẹ pé òun nìkan la so arrahmani arrahmani arrahmani àti arrohim bákan náà ni méjèèjì ṣùgbọ́n àtàtò ń ni wípé arrahman ìròyìn kan ni orúkọ kan ni tó sì wà fọlọ́hun ọba nìkan ṣoṣo tẹ́nìkan kì í bá a pín nínú ẹ̀ arrahman ọba oníkẹ́ ìgbòòrò ọba oníkẹ́ gbòòrò ìkẹ́ lọ́hún gbòòrò débi wípé kúrò yẹn tó sọ pé kò sọ ọlọ́run ọlọ́run tó ń kẹ ẹni ní kò sí ọlọ́run ọlọ́run tó ń kẹ ó gbòòrò àbí ó gbòòrò ẹni tó bú ọlọ́run tó rọ́bìṣì ọlọ́run àwọn ọlọ́run ó tún kẹ ó wà ń bọ́ stop nísìnyí ẹnìkan wá gbá ẹgbẹ́ wọn ni ah, you are crazy you are stupid ó kàn fún ẹ fún sínú pa next thing wọn á ah ó yà gba ten thousand ní mọ́ lọ kódà bó lè wèrè si ẹni at least wàá ṣe nǹkan kan gẹ́gẹ́ bí ìjọba èdè nìyẹn bọ́lá ṣe dá wa nìyẹn kejì ẹni tó bú ẹ tó lálàsí rẹ tó nẹ òkọ ló tó máa fún lówó gbígbà ṣùgbọ́n làwọn máa ṣe tó jù bẹ́ẹ̀ lọ ìsúnmọ́ rahmaniya nìyẹn ṣùgbọ́n ẹni fi bọ́ lọ́wọ́ bá jẹ́ orúkọ yìí nìkan kí lórúkọ rẹ àràmọ́nì ah, ni àbámi sọ mi bàbá yóò sọ àràmọ́nì tó máa sọ àràmọ́nì wàá túnṣe abdulrahman ló gbọ́dọ̀ jẹ́ torí kò sọmọ èdè nìyẹn tó kò sẹ́dẹ̀ ọlọ́run kan tó lè gba ìròyìn rahmani sára kò sí ìtumọ̀ rahmanu nù ọba oníkẹ́ gbòòrò akẹ́ọ̀rẹ́ akẹ́ọ̀ta akẹ́nisìn bẹ́ẹ̀ sì ni yóò kẹ́ni tí ó sìn ṣùgbọ́n rahim ẹni ṣe ti ẹni ọlọ́run ṣe ti ọ̀hún yóò ṣe tẹ̀ nínà ìdáyọ̀ aljanna nù ọ̀rọ̀ alkiyama nù ẹni sin láyé ọlọ́run ó kẹ lálùkìyàmọ̀ ẹni tí ò sin lọ́run láyé tó bá dálùkìyàmọ̀ ọlọ́run bò ní kẹ ọmọ ìdí ènìyàn máa jẹ́yùn ìyẹn gángan ní ìpínlẹ̀ ìròyìn ọmọ ìdí ènìyàn ẹni bá gba titi wa láàgbà titi ẹ̀ ẹni tó sì gba titi wa ń kọ́ ànígbà titi ẹ̀ náà àṣà wa ní àdámọ́ ọmọ ìdí ènìyàn nìyẹn ló dá sí pé ìyẹn máa jẹ́ Abdulrahman a sì máa jẹ́ Abdulrahim a lè ẹbà jẹ́ rahmani ṣùgbọ́n a lè jẹ́ rahim kí lórúkọ ẹ rahim o lè jẹ bẹ́ẹ̀ àwọn kí lórúkọ ẹ rahman eléyìí ò lè lọ torí pé rahman orúkọ tí ń bẹ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú àwọn orúkọ ọlọ́run al-asma al-muqtasa àwọn orúkọ tó jẹ́ orúkọ ẹ̀ṣà fọ́lọ́run bá nìkan ṣoṣo ni gẹ́rù mushtaraka àyíbá ajẹ́ káfí abdus so bisimilahi rahman rahim ó pàtàkì nígbèsè ayé mùsùlùmí ó pàtàkì gidi gan anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà tá a tún máa ń gbà lò náà ń kàlẹ́ tó yẹ ká dì mú ni hmm? báyìí gbogbo àtìyàn wà ní àtìyàn eh, bá àtìyàn wà lẹ́yìn àwọn àfáàní àfẹ́ fún yín ní bísímìlá àwọn àkọ́kọ́ halẹ̀ náà yóò kọ́kọ́ halẹ̀ náà á ti gbọ́n gbogbo tẹ́ ẹ lára á ti gbọ́n gbogbo ó ti jáde gbà tó bá bọ́ ìlara yín tán àwọn àgbélé lọ́wọ́ máa pé ah ṣé bí sinadà náà wá fún wa òun náà ńlá fún yín bá ń lọ. wọn á ní ah àdúrà kan bẹ bí yẹn bá kakó tó jẹun wàláì bí wọn sàṣì àṣàṣì òní náà wàláì náà bá fòkùn sí ẹ ah gbà ní fún yín ẹ wọ́n tó wá ní fóònù mọ́ kó kalẹ̀ wọ́n tó bá lóhun lé dáa kó wá ń lé. àtànù tànù fẹ́ dáàbò bò gẹ́gẹ́ bí jọ́mi dé afẹ́ afẹ́ protection afẹ́ gbé bá kó gbẹ̀dẹ́ dáa ni ẹ mọ̀ wí bá bá sin sin mim mim bísmí bísmí akànpaláró náà ní pákéjì mi <laughs> ẹ sì gba bẹ̀rẹ̀ gbà ẹ gbàdé bíi pé kódà ẹlòmíì gan sálárì ẹ̀ gan ló fi di. ṣùgbọ́n lè ṣe ìlànà anábì sallallahu alaihi wasallam ṣe ìlànà anábì títí anábì fún wa tí tá a bá fẹ́ jẹun ká ṣe bismillah ṣètọ́ni kì í ṣe bismillah kó tó jẹun àrùn ní kul bi yaminik sami Allah wa kul bi yaminik sọ bisimilah kò lè jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún tá bá fẹ́ jáde kúrò nílé wa bisimilah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa gbogbo àwọn kan wọ̀nyí kò yẹ kó mọ gbọ́n kó yẹ kó mọ gbé lẹ́nu wa gbogbo àwọn kan yẹ àwọn ọmọ wa ó yẹ kó wọ́n mọ̀ wọn ká fi láti kékeré gbogbo àwọn bá fi dàgbà wọ́n ranjú mọ́ wọn ni oṣó lè ṣe kankan fún wọn àjẹ́ ìta kò lè ràn wọ́n ṣùgbọ́n tí o bá ti sí àwọn kan wọ̀nyí lára wa kí nǹkan kan má ti ṣẹlẹ̀ báyìí ẹ̀rú ti mọ́ bà wá tàbá forí gbé òwú aláǹtakùn bá wọn lẹ́yìn ah ah ìlédè òwú aláǹtakùn ló wà ń bẹ̀ mú gbalẹ̀ kó gbà dànù ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ẹ̀sìn bá jẹ lógún lélẹ̀ ẹ̀tẹ́sìn bá jẹ lógún àwọn kan wọ̀nyí mọ̀ dẹ́rùbá gan tí wọ́n dẹ́rùbá so bismillah ó pàtàkì nígbèsè ayé wa ká máa wá ọlọ́run ọba ní ọba farati tá a máa gbáralé tá a máa wá sọ́dọ̀ rẹ̀ nígbà gbogbo sheikh muhammad bin abu wahab rahimahullah tamimi rahimahullah ó ní kitaabu tawhid kitaabu atawhid orúkọ tó pèsè ráyé ni kitaabu tawhid ó ní orúkọ yìí nítorí pé òun náà ni tíra tawhid tíra tá a kọ tó dá sí pé ń tá a kọ sínú ẹ tawhid ni kí náà ń pè ní tawhid àkọ́kọ́ lédè lágbàtọ́ máa ní kitaab kátàbà ó kọ ń tá a kọ kitabun masdar kataba ni kitabatun bẹ̀rẹ̀ sí yọ kitab a máa ń pè ní ìwé ìta akọ múlá kọ́ sí bẹ́ẹ̀ akọ́ sínú láhù wàhálà àbí nínú sọ́hẹ̀f pages paper báyìí àbá akọ́ sí bí awọ àbá akọ́ sára ewé àbá akọ́ sí ara rọ́ọ̀gì àbá akọ́ ibi tẹ́ bá ti kọ̀ọ̀kan sí náà pè ní kíni a máa pè kíni ẹni kíni kitab ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ń dẹ́kú yí wa yí pé al-Qur'an al-Karim kìtáàbù ni kìtáàbù ni náà ìbẹ̀nu lawhu mahfuz ọ̀rọ̀ ọlọ́run ni tọ́lọ́ máa kọ sí lawhu mahfuz ẹ̀rí innahu qur'anun fi kitabin maknun la yamassuhu illa al-mutahharun ṣùgbọ́n ìjẹ́ kìtáàbù rẹ̀ láyé kò tí ìjókòó lẹ́yìn Nabi sallallahu alayhi wa sallam dáadáa lóòótọ́ tí ibril bá mu wá wọ́n á kọ́ sára awọ sára egungun wọ́n kọ́ síbẹ̀ wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa lo Umar bin Khattab radiyallahu ta'ala anhu wa lo ní sábàbí kí kìtàbíyà ìjẹ́tìrà kó lè ṣẹlẹ̀ sálọ kùránì ló wá gbàjọ wá àjò dídí ní kùránì fi jẹ́ kìtàbù ọlọ́run ní alif lam mim zalikal kìtàb zalikal kìtàb tíra yẹn yẹn ni tíra yẹ alukùránì ọlọ́run pè é pẹ̀lú kíni alikìtàb ọlọ́run wa anzalna ọlọ́run wa hadha kìtàbùn mubarakun ọlọ́run ní ẹ̀rí eléyìí ni tíra tó lálùbáríkà. káwá sọ yìí pé kùránì yìí kò wà ní kíkọ sílẹ̀ léètò oníkálukú wa láǹfààní ẹ̀ lẹ́ni ó kàn wà bẹ́ẹ̀ ní kíní ni ẹ ẹ pàwọn yóò mọ pé kùránì kódà wọn pè wọn pọ̀ lọ́ngàn pé ah ara ah, hmm, kìtàbù lọ́wọ́ bá pè wáyé tó wà ní kìtàbù ọlọ́run wa lo Umar ta'ala àtàwọn sahaba yòókù dàlọ́ láti lè fi pé yìí kó jókòó yẹn làwọn kan wà délé wọ́n ní ká máa ṣe bídíà mọ́ ṣé ìgbà Kùránì jọ kó wà ní odidi kan ṣé bídíà kọ́ ni ṣé ẹ̀ máa ń pè é bídíà ni ìyẹn ṣe déédéé alukur'an tó lọ́wọ́ bá pa alukur'an ní kíni kìtáàbù bákan náà anábì sàlọ́lá sàlọ́lá anábì ní aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin anábì ló dọwọ́ yín ẹ tẹ̀lé súnà mi àti súnà àwọn tó jẹ́ àrólé lẹ́yìn mi al-mahdiyyin min ba'di wa addu alayya bin nawajiz wọ́n mọ̀ fi ìmọ̀nà lẹ́yìn mi tó lára ìfinimọ̀nà tí wọ́n fi wá mọ̀nà òun náà ni pé wọ́n gbá kùránì jọ kó wà ní odidi tó tá ti pè ní kitab yóò jẹ́ ní tó dá sí pé wọ́n kọ kalẹ̀ tó wàá wa ọba tàwídì tàwídì tàwíd òun náà ń lò wọn á pè yẹn tàwíd ṣùgbọ́n òun tàwíd ó wá láti bí wáhádá ìwáhídú tàwíd wáhádá ó wá láti bí wáhídún ọ̀kan wáhídún ọ̀kan wáhádá òun ni ká ṣe nǹkan kan lẹ́yọ ọ̀kan ká ṣe nǹkan kan lẹ́yọ ọ̀kan wáhídún ẹyọ ọ̀kan wahada aṣe kankan lẹ́yọ̀ kan sáni aw isnani isnani méjì sanna aṣe kan ní kíni méjì salasa tún mẹ́ta àbí sallasa aṣe kan ní mẹ́ta so bẹ́ẹ̀ bá níyàwó kan tó tún fẹ́ kíyàwó kó di mélòó kó di méjì á ní kíni òun fẹ́ ṣe sanna sanna sannaitu mo mi di méjì. ara mudumudu yi larubo wa niyɛ o a taara akpele yi a ma gbɔ ntoma fɛ ka gbɔ yi ka gbɔ yi tawhid iṣẹ nkankan lẹyọ kan nkan yọ kan ni o tawase lẹyọ kan kó ma jẹ méjì sotoma ni tawhid ne de tẹsin òun ni ifurọdunlọ kasi ọlọwọn ọba ọlọ. mélòó lọ́lọ́run ẹyọ ọ̀kan ká wá ṣe lọ́kan ẹ̀rí bí àfọwálìhì pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tí máa ṣe wà àsìmáhì pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wà sífáàtì pẹ̀lú àwọn òròyìn rẹ̀ yẹn ni wípé iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe yìí ká gbà nìkan ló lè ṣe orúkọ ọlọ́run ká ọba nìkan ìròyìn ọlọ́run ká ọba nìkan ìfẹ́ pé tawhid nìyẹn so lábẹ́ eléyìí àwọn àfa wọn wá sọ fún wa pé tawhid tá a rí yìí wọn ló pín wọn ló pín pínpín yìí wọn mú wa látara al-istiqra wa tatabu ìwòye sí tí kùránì gbé wá lódìdí àti ìwòye sí sí àdìsá nàbì sallallahu alayhi wa sallam tawhid wa kó sọ́nà yẹn ni pé ọ̀nà tá a gbà máa ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo ká ṣe ní ọba kan ṣoṣo níbi àwọn agbọnrin àwọn lágbọnrin yóò lè ju mẹ́ta lọ alákọ̀ọ́kọ́ tawhidu rububiya tabawo sàásùn àdìpé sánmọ̀ alhamdulillah ẹni wá ti kò yí pé àwọn nǹkan wọ̀nyí tá à ń rí yìí ẹnìkan ló dá wọn kò dẹ̀ sẹ́ni tó dá wọn tó ju Ọlọ́run bá lọ àbí ẹni wá kò lórí yẹn wọ́n yàtọ̀ sáwọn tó dá sí pé wọ́n àwọn nǹkan wọ̀nyí by nature ni wọ́n by chance náà fi wà àwọn ẹ̀kọ́ là ń sọ jésù kéèsì tí wọn ó clear tá a bá ti gbẹ̀yìn pé ọlọ́run bá ló dá eléyìí ló dé eléyìí ló dá sọ́nà ló dálẹ̀ ló dá dádádádádá ẹ̀hẹ́n à ń fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ àti ìwọ rẹ̀ lórí àwọn nǹkan tó dá in tó dá àgbàpọ̀ òun nìkan ló dá wọn ẹnìkan ò bá dá ta dá sánmà Allah ta ló dálẹ̀ Allah ta ló dókè Allah ta ló dálẹ̀ Allah ta ló dá àwọn èèyàn Allah àwọn ẹranko Allah iṣẹ́ wa tá ń ṣe à jíjẹ mímu lílọ gbogbo iṣẹ́ pátá tí ó mọ̀ tara àwọn ẹ̀dá ọlọ́run bá jáde èèyàn ni àlùjànnú ni ẹranko ta ló dá Allah ọ̀rọ̀ là ta ló dá Allah gbígbọ́ ọ̀rọ̀ kò sí tó dáa fún ọlọ́run ọba allah sọlọ́ ni wallahu khalaqa kulli shay ọlọ́run ló wọn lọ́wọ́ wallahu lẹ́yìn wallahu khalaqa kulli shay òun lọ́wọ́ ọba lòun dá gbogbo nǹkan ẹ̀rí ní suratul furqan ọlọ́run ni wa khalaqa kulli shay'in faqaddarnahu taqdira ọlọ́run ló wọn lọ́wọ́ ọba òun gbogbo nǹkan òun sì kádàrà àwọn bó ṣe yẹ kí wọ́n ti gbà yí every action ọlọ́run ló dáa àti fún ọlọ́run ọba ní tawhidi rububiya nù tawhidi pé òun ló lè dá nǹkan ìpín kan nìyẹn nínú ìpín tawhidi àwọn ẹlòmíì wọ́n ṣe eléyìí gbọ́yé wọ́n dẹ̀ sọnù látàrẹ̀ wọ́n á ní lóòótọ́ ọlọ́run ló dá sánmà olódálẹ̀ olódénìyàn ṣùgbọ́n tọ́mọ èdè ènìyàn ń ṣe tá à ń ṣe ọlọ́run kan ló dá gbàtà àríyàn nísìnyí kúlẹ́kúlẹ́ tó mọ̀bẹ tó gún ẹnìkejì tó pa á àwọn ni ah ọlọ́run ló dá ṣé ọlọ́run ló dá yẹn ṣé ọlọ́run mọ̀ nípa yẹn ọlọ́run ló dá yẹn ọlọ́run kan ló dá yẹn o ìbéèrè ni pé ta ló wá dá yẹn ta ló dá ta ló dá yẹn ọlọ́run ló dá nti ọlọ́run ló dá gbogbo action pátápátá kò tó báwo la ṣe bá wọn kí tọ́lọ́wọ́n ọba tó dá báwo la ṣe bá lò yẹn là ń pè ní ṣẹ̀ríà bá ṣe bá lò yẹn là ń pè ní ṣẹ̀ríà ṣùgbọ́n ta ló dá àwọn nǹkan wọ̀nyí Allah ni ìmọ̀ wa ọlọ́run ló dá ẹ̀rí àìmọ̀ kan wa ọlọ́run ló dá sórí là ń pè ní tawhid rububiyya kágbà pé ọlọ́run ọba o ìjọ ìmú òun ló ń ṣe òun ló pààyàn òun ló jiyàn òun ló dáyàn òun ló mọ̀yàn ụmụ a àná wa ó mọ èní wa ó mọ ọ̀la wa ó mọ tá a jẹ àti ni wa tí a ní lówó lọ́wọ́ alẹ́fẹ́ gun mọ́tò nínú wa kó náwó gbogbo aláfẹ́ náwó tó ní tó wù wá nìyẹn ọlọ́sìn lè mọ́ da àyẹ̀ṣẹ̀ wá gbangba náà ọlọ́run ti dá everything mọ́ wa kò sí tọ́lọ́run bó dá mọ́ wa ní tó sì dá mọ́ wa sí ni yìí yóò jẹ́ titi wa bá a fẹ́ bá a kọ̀ yóò jẹ́ titi wa so ìgbàgbọ́ yìí á fún ọlọ́run á fún bẹ́ẹ̀ ilé náà ń pè ní tawhid arububiyya kágbà pé ọlọ́run ọba ló dáyàn òun ni ó pààyàn òun ni ó jiyàn nǹkan kan ò lè ṣe níbi kankan àfi jẹ́ nínú ìmọ̀sí ọlọ́run àtagbára ọlọ́run àti àkọsílẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tawhidu al-uluhiyya tawhidu al-uluhiyya yẹn ni pé ká ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi uluha kí ni uluha ìbáda ìjọsìn ká mọ̀ pé kò sẹ́ni tẹ́ a gbọ́dọ̀ jọ́sìn fún tó ju ọba Allah lọ ìjọsìn tọkàn ìjọsìn tahán ìjọsìn tara ọ̀rọ̀ la fẹ́ sọ ni lórí ọkàn tọrọkàn náà máa ń sọ̀rọ̀ ọkàn máa sọrọ ọkàn rẹ yóò sọrọ ọ̀rọ̀ tọkàn wa sọ òun làwọn àwọn agbéjáde yẹn ló sọ wá dẹni tá a fi wà nínú mọ́ṣáláṣí tá a fi wá kínú àṣùbà ẹni tọkàn rẹ ò bá sọ̀rọ̀ tí ò ju tí ò sọ̀rọ̀ ọ̀rọ̀ la ilaha illallah kò lórí ọkàn ṣùgbọ́n sọ lórí ahọ́n la ilaha illallah la ilaha kódà ó tún kírun pẹ̀lú. ẹni yẹn kì í ṣe mùsùlùmí ẹni tá a máa ń pè ní mùnàfíkì nù ṣùgbọ́n tọkàn rẹ̀ bá sọ̀rọ̀ tó sọ la ilaha illallah tó ní tawakul ọkàn rẹ̀ gbára lọ́lọ́run ọkàn rẹ̀ ní ìrètí lọ́dọ̀ ọlọ́run ọkàn rẹ̀ gbà ìpọ́ lọ́run bá ló mọ́wájú ló mẹ́yìn ló mọ̀ tún ló mọ̀sì ẹ̀ ó tún wá fa hàn sọ ẹni náà tún wá fi ara gbé jáde ẹni là ń pè ní alimuslim alkhalis mùsùlùmí gangan nù so ọkàn wa yóò jọ́sìn fọ́lọ́hun ahọ́n wa yóò sìn lọ́hun oríkèéríkèé ara wa náà yóò sìn lọ́hun mẹ́tẹ̀ẹ̀ta yìí á rí wípé kò sẹ́ni tá a gbọ́dọ̀ fún àfi Ọlọ́hun Ọba Allah eléyìí ni ìpín ẹlẹ́kejì nínú ìpín tawhid eléyìí sì nìyí òun ni tọ́lọ́hun Ọba torí ẹ̀ gbá wọn ànábì dìde torí ẹ̀ ni o wàláhì torí ẹ̀ ni eléyìí ló ṣe yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí tó bá bí kírísítẹ́nì who created you ni god kí ló tán ní tó sọ yẹn náà pé ní kí nìyẹn rububiya òun náà nígbàgbọ́ nípa ẹ̀ ta ló dá sánmà ani god tawhidu rububiya nù ṣe sọ làwọn náà ṣe sọ ṣùgbọ́n tó ṣe yàtọ̀ láàrin wa òun ni wípé àwa gbà pé ọkàn wa ahọ́n wa oríkèéríkèé ara wa tá a bá fẹ́ a gbọ́dọ̀ fi jọ́sìn fẹ́ àfi yẹn dẹ̀ ní tíṣẹ́ dáhùn ànábì wá ṣe main responsibility àwọn àfáànù tí wọ́n dogun lọ́dọ̀ àwọn àwọn ànábì ọlọ́run ọlọ́run wà lọ́kọ́ ìbá àti nàfẹ́ kó lè ummatin rasula an ibudu Allaha wajtanibu at-taghut ọlọ́run ni a ti gbé dìde nínú ọ̀rà nínú àwùjọ kọ̀ọ̀kan àsìkò ìgbà kọ̀ọ̀kan rasula àwọn òjíṣẹ́ wọ́n mọ̀ wá sọ fún yín àní ibùdúlọ́ ẹ̀sìn Allah wàṣẹ́ níbu tọ́gùt ẹ̀sìn jìnà sí gbogbo táwọn èèyàn sìn lẹ́yìn ọlọ́run so eléyìí ni ìpín ẹlẹ́ẹ̀kejì lórí tawhid tawhidu al-uluhiyya ká gbà yìí pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún àfi ọlọ́run ọba Allah òun nìkan ló nídìí ẹ̀tọ́ ìjọsìn wọ́n máa pè ní tawhidu al tawhidu al wọ́n á sì máa pè ní tawhidu al-uluhiyya. eleketa ẹlẹ́ẹ̀kẹta òní tawhid al-asma'i wa sifat tawhid al-asma'i pé ká ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú àwọn orúkọ orúkọ nìkan ìròyìn nìkan àwọn orúkọ àwọn ìròyìn a gbọ́dọ̀ fẹ́ àfi ọlọ́run kódà èyí tá a bá rí nínú àwọn ìròyìn ọlọ́run àbí nínú àwọn orúkọ ọlọ́wọ́n bá yàn ń ìròyìn orúkọ bẹ́ẹ̀ fúnkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ká gbà yí pé pàápàá ìròyìn yìí àti orúkọ yìí ọlọ́wọ́n nìkan la fún torí bẹ́ẹ̀ nínú àwọn ìròyìn ọlọ́run táwa náà ní ṣùgbọ́n pàápàá rẹ̀ gangan ló ní lára ẹni ìṣẹ̀mí máa ń ṣe máa bí ó ṣẹ̀mí ó ṣẹ̀mí ìròyìn orúkọ ṣùgbọ́n fúnra náà ló ní wàlẹ́dì yọkọrìjọ alhayi ní almayit wà yọkọrìjọ mayita ní alhayi ọlọ́run lóhun ló máa mú jáde alhayi nǹkan tó ń sẹ̀mí jáde kúrò níbi nǹkan tó ti kú àwọn àánú ń ròyìn wa pẹ̀lú alhayi alhayat ìṣẹ̀mí lóòótọ́ sí ni à ń ṣẹ̀mí ṣùgbọ́n tàbá wo lọ tàbá wo bọ̀ ìṣẹ̀mí wa bíi tìtọ́lọ́ nǹkan ádámọ́dà ó ti wáyé ó ti láyé ó ti kú ó ti lọ muhammad da sallallahu alaihi wa sallam ó ti wáyé ó ti láyé ó ti kú ó ti lọ bàbá rẹ̀ dà bàbá ńlá bàbá wa dà ẹ̀hẹ́n bá a ṣe ń sọ tiwọn lénìí ọlọ́run ló mọ̀ ìgbà tí wọ́n sọ tiwa náà bá a dẹ̀ fẹ́ bá a kọ wọ́n sọ tiwa náà jọ kan náà pé ah àfáà kìí dà allah akbar ah àfáà yẹn ti kú tó túmọ̀ sí pé pàápàá ìròyìn yìí kò sí lọ́dọ̀ wa ọlọ́run bá allah subhanahu ọba àsẹ̀mí ni kò lè kú láíláí so a fún ọlọ́run ọba ní ìròyìn rẹ̀ àtàwọn orúkọ rẹ̀ half sọ́bíhì tó wà fún ìran tàwíìdì tó kú sílẹ̀ mẹ́ta ní lọ́dọ̀ àwọn sálàf rububiya uluhiya àbí ìbádà alẹ́ ní rububiya ibada then asma'i wa sifat mẹ́ta yìí náà ni kò sí kẹrin bẹ́ẹ̀ tó ráwọn kan délé ni wọ́n ló kọ́ ẹ̀ka fẹ́yẹ̀ kan sí kílẹ̀ kan náà wọ́n ní hakimiyya tawhidul hakimiyya wọ́n mú látara orúkọ ọlọ́run alhakim ọlọ́run bá nínú orúkọ alhakim alhakim yẹn ni wípé a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé òfin ọlọ́run la gbọ́dọ̀ máa lò nígbà gbogbo nítorí sọ yìí nítorí borí pípé lọ ni ṣùgbọ́n ìwò làbúrò yọ sọ́tọ̀ torí pé sábàtì ọlọ́run ní alhakim hakim nínú àwọn ọlọ́run àwọn ọlọ́run bá náà ni so ó ti kó sínú èwo tókè rububiya àbí wa sifat ṣùgbọ́n àwọn ọmọ dayọ torí pé ebi ń pa wọn òǹgbẹ́sìngbẹ́ wọn wọ́n fẹ́ pé àwọn èèyàn ní kèfèrí tọ́mà ti wá di pé fẹ́ jẹ búrẹ́dì sí báyìí ọwọ́ sí ni ká fi ọwọ́ ọ̀tún ká fi jẹun ìwọ̀n ọwọ́ sí ah o ọlọ́run torí pé wọ́n kan nínú olórí ìlú tó bójú fáwọn mùsùlùmí ti ti wọn ló fáwọn christian náà ti ti wọn náà tó kí wọn níjọ́ christmas ẹ̀yin tí mo darí o èyí ni ni christmas yín o mo kí yín o happy christmas ẹ kí ló kọ ẹ muhammadu a káfíìr torí pé lọ́dọ̀ tuntun pa ẹ pé kò fi òfin ọlọ́run bá dájọ́ irú àdánwò yìí la kó sí láyé nísìn àdánwò àwọn khawarij ẹ̀rí àwọn isis àwọn alqaida àwọn boko haram àwọn shabab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti di àdánwò sí orígun mẹ́rin nílé ayé tó ti wọ́n gbà pé àwọn èèyàn tí èèyàn bá ti gbófin kankalẹ̀ nínú òfin ọlọ́run ó ti di kèfèrí ṣé ká wọ́n ní olóńjà fún àwọn mùsùlùmí ni wọ́n ní kíní kan wọ́n ti àwọn òyìnbó tán wá wọ́n ti dàwárú lọ kíní kan àwọn ajẹ́ká mùsùlùmí ká máa kọrin àwọn mùsùlùmí wá ń kọrin àwọn mùsùlùmí wá di kèfèrí lọ ìyẹn kọrin ṣe á sì di kèfèrí wọ́n rọ̀ tí wọ́n gbà ìpítẹ́ bá fi lò kán lófin ọlọ́run ẹdí dígí ni kèfèrè so léyìí yóò jẹ́ ìtọ́kasí fún wa pé ìmọ̀ọ́mọ̀ mórúkọ ọlọ́run ọba hakim àbí hakim jáde wọ́n fẹ́ fi dá wàhálà alẹ́ láwùjọ àwa mùsùlùmí ni àwọn tó ṣe pinlẹ̀ àwọn orú àwọn kan báyìí ó ti wà tipẹ́tipẹ́ àwọn kan gbé jáde lásìkò wa yìí ọ̀run bí àwọn bíi Said Qutb Muhammad Qutb Said Qutb Muhammad Qutb àwọn sanbanna àwọn tí wọ́n gbúrú àwọn òròyìn báyìí kalẹ̀ nìyẹn ẹ bá lọ tafsir fi Dilal al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ àwọn orú àwọn kan báyìí òun ni òun ló kọ́kọ́ kàfàrà mujtama al-islami àwùjọ tó jẹ́ muslim community òun ló kọ́kọ́ kàfàrà wọn subhanallah kíyàn ó sùsùn kó nílùú Saudi Arabia ìlú kìfèrí ni tílédé torí pé Saudi ó fàyè lẹ̀ kọ́ máa jẹ kọ́ máa gba rìbá wọn láwọn báńkì Saudi Arabia wọn gba ń bẹ̀ ìjọ ẹjẹ ìlúsá ọ̀rọ̀ àbísọ ní ti o ọ̀rọ̀ àbísọ ní ti o ìlúsá ọdún yẹn ìlú kèfèrí ni o wọ́n yẹ ká bọ́ọ̀mù gbogbo ẹni ha ẹni ìlúsá wọn bọ́lá ni mo ti gbọ́ ó ní kò sí ẹni tó ń pọ́nlé ìlúsá yẹn tó ń pọ́nlé rárá tó ju kábà ti mu mọ́ṣáṣá ànábì lọ fẹ́ tó sọ yẹn tó bá láǹfààní àti mọ dúnbà àwọn èèyàn yóò dúnbù wọn dẹ̀ ṣe é lóòótọ́ wọ́n bọ́ǹbù many places nílùú Saudi Arabia torí pé ọba Saudi ó fọwọ́ kan pope lọ́rùn torí pé ọba Saudi ó bá ọba Amẹ́ríkà lọ́wọ́ nípa ọba Saudi ó wà nínú UN títí pé ìlú Saudi ó jọyìn àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ subhanallah gbúrú àwọn kan wọ̀nyí ó tọ́ka lórí pé àfi ká farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ tawhid sùkò sí dáńpé ní tawhid al-hakimiyya yọ hakim kúrò gáfírù nǹkan orúkọ lọ́ba náà nìyẹn náà gàfúrù nǹkan orúkọ lọ́ba ká tawhid kíni al tawhid kíni al rọ́síkù ọlọ́ba náà ni tàwídù rọ̀sìkíyà ada sí gbogbo orúkọ ọlọ́run pátá tàwídì láàmú mú jáde mẹ́ gbélé wọn tàwídì 99 so àwọn àfá àwọn sálàf tí wọ́n gbélé kalẹ̀ wọ́n ní ìwòye sí tó dáa tàwídì ìran mẹ́ta ni arububiyya agbàpọ̀ ọlọ́run ọba ló ń dá wa òun ló dáwọn èèyàn òun ló pa wá òun ló jí wá òun ló ṣe àrísìkí òun ló ń ṣe ìjẹ imú òun ló ń ṣe òṣì bó ṣe bá wọlé ti ní kò ṣẹ̀yìn ọlọ́run àkọ́kọ́ nígbàgbọ́ yìí tí ẹ bá wá jókòó ẹlẹ́ẹ̀kejì tawhidul ibada káwá gbogbo ń tán pè níran ìjọsìn pátá a gbọ́dọ̀ àfi Allah pé Allah yìí ó ní àwọn orúkọ àti àwọn ìròyìn tẹ́nìkan kì í bá a jẹ́ ní ti pàápàá àwọn orúkọ ọlọ́run nìkan la fún sèrè mẹ́ta nìyí sàwọn orúkọ yìí wọ́n pọ̀ àwọn òròyìn ọlọ́run náà sì ni àwọn náà pọ̀ bọ́tà fáwa nínú tíra rẹ̀ yìí kìtàbù tọ́hídì ó ti rí wípé àwa mùsùlùmí àìsábà máa ní problem bọ́lá rẹ̀ ti dọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn nìyẹn ọmọ ẹ̀dẹ́ nìyẹn tí ìbá ṣe wípé ó lọ léèwé o tó lọ rí di philosophy àbó lọ lé kéwú tó lọ ka falsafa àdámọ́ wa máa ń dáa natural instinct wa máa ń dá kì í sábà bàjẹ́ kò kí ń wà diluted ẹwà ọmọ kékeré wa bíi pé ẹ bá bọ̀ mọ́ pé ọba ní kọ́ ọmọ kí yín sìn ẹ́ẹ̀dì bó ṣe kí yín ọmọ bí òjò ọmọ ọdún mẹ́rin lọ ah Abdullahi come and greet me akọ̀dọ́dẹ náà ni salamu aleykum àdámánu a òrórí ẹ̀ kànàkànà kúlẹ̀ dọ́bálẹ̀ fún mi ìwọ ló wá ń ba àdámọ́ ọmọ yìí jẹ́ so àdámọ́ ọlọ́run bá dá wa ó dá wa pẹ̀lú àdámọ́ rùbùbíyà pẹ̀lú àdámọ́ wípé ká mọ̀ yìí pé ọlọ́run ló dá gbogbo nǹkan so yẹn la fa wa nínú síra rẹ̀ yìí kò dá rẹ̀ láàmú lórí rùbùbíyà mùsùlùmí ta mùsùlùmí níbẹ̀ náà lóòótọ́

yẹn ni main focus àfa nínú tíra yìí nínú tíra àtọ́ pé ní kitabu tawhid afa wa bẹ̀rẹ̀ ó ní kitabu tawhid ó ní kitabu tawhid wa qawlu Allahi ta'ala olóhùn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala sọ fún wa níbẹ̀rẹ̀ yìí pé tábà ìbá ti mú tọ́pìkì kan wá the next thing tó máa mú wá aya al ni topic aya al-Qur'an hadith ọ̀rọ̀ àwọn sálàf dábàá ṣe nìyẹn ṣàgbọ́yé ọ̀rọ̀ náà yóò wà mú ayélu ọ̀rọ̀ ọlọ́run tó sọ nípa ẹ̀wá àwọn náà àwọn àwọn wa níbi tí ò bá ti ayélu tó tó mú yìí wá sallallahu alayhi àwọn ẹni kan tó ti kóòtù lágbájá ti ìjàpá àti yẹn ni kálí mọ̀ yìí pé afáàyè kan wa ní uslubu khitab uslubu dáwà bó la ṣe pín yẹn sí ní ìrọ̀rùn lọ. tábàdé yẹn tó mutí tó mugbó tó ń wà pálapàla tó ń wo náà dandan tẹ bá sọ fún pé aa wọ́n máa mugbó mọ́ igbó ti sọ̀rọ̀ ìdákúdá tábàdé lómi ẹlòmíì ní kánsà akọ̀wé wẹ̀ báyìí ni pé afa wo èmi ò ní mú tèmi délẹ́gùn yẹn ó ti finish yẹn nìyẹn àbá kan tó ń gbé wọ́n mu sìgá mọ́ pé sìgá máa ń fa kíní kan ní federal music ó ní òun ti mu sìgá sí fifteen years kò affect òun rárá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ló máa mu ẹ̀ẹ̀kan náà ni one stick per week ó di finish yẹ ṣùgbọ́n táwọn ìjàmbá bá sọ̀rọ̀ àtẹ́ tó mú lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àtẹ́ tó mú every day àtẹ́ tó mú níṣẹ́jú kan ìbá ni ní sìgá mímu kò dáa ọlọ́run bá sọ báyìí anábì sọ báyìí ọkàn àárọ̀ tí ó bá nígbà a mọ̀ pé láàrin òun àti ẹ̀kọ́ láàrin òun àtọ́lọ́run ni ṣiṣẹ́ àwọn àfáwà nìyẹn o so nígbà míì tá a bá ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀ nígbà míì ká má gbára lé experience wa òye wa experience bá ṣe rí yìí ó wà limited ó níbi tágbára rẹ gbé ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà bẹ́ẹ̀ ni ká má fa Al-Qur'ani bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kama ofisi fi bá ọmọ wa sọ̀rọ̀ ah, ah Abdullahi kí ló ń ṣe ni anabi sọ báyìí pe a mọ̀ pe bàbá nko kọ́hún ni àkílódé òun fọwọ́ sí jẹun ni tí ah, wọ́n ti kọyìn sí tíjà yóò ti kọyìn ní etiquette of eating ni wọ́n ti kọ́ wa nǹkan tíjà sọ igan lọ́dọ̀ títí ọmọ igan bóyá ọmọ igan ti rí àwọn àlébù tíjà gan bí a ti dàgbà ọmọ ní oúnjẹ ọmọ jẹ tí ò jẹ́ kọ́ ọmọ kó lè gba ẹ̀kọ́ yẹn ní pípé lára tíjà tíjà yìí ni wọ́n fi ṣe evidence fún ṣùgbọ́n tó bá tí ó bá ti dára ẹ láàmú Abdullahi ah mo fọwọ́ sí jẹun anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ní sẹ́mìlá wa kó bí yẹmí ni tánà ìgbà tóbi lẹ́mẹ̀mọ́ yìí ẹ̀rì yóò padà jùlẹ̀ ẹ̀kọ́ agídí sallallahu alaihi wa sallam ní inna khairal kitabi kitabullah نفعنا الهدى أو خير الحديث يعني محمد صلى الله عليه وسلم أرطول ريجو خير الكلام ọ̀rọ̀ ọlọ́run bá ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àgbà bẹ́ẹ̀ wàhálà lè hadi ìmọ̀nà tó lóore jù mọ̀nà anábì ni ọ̀pọ̀lọpọ̀ wa àgbà bẹ́ẹ̀ àkàmọ́ ń sọ ni tábà fẹ́ báyìí nísìnyí ìmá wọ̀ọ́rì ìmá wọ̀ọ́rì máa ń lo òye àgbàlagbà fún òye ń lọ ọpọlọ yìí Allahu Akbar wàláyé ọpọlọ wa ó fẹ̀ débi pé débi pé kò fẹ́ẹ̀ ní ààlà yóò mọ ya wèrè lọ ní ọpọlọ mẹdẹ nìyẹn yóò mọ ya wèrè lọ tá a bá ti fi ààlà dé ntọ́nà ń sọ tánà bí sọ tá a bá ti fi dé sallallahu alaihi wasallam ọpọlọ yóò wúlò yóò gbẹ̀kọ́ a sì mọ fi bá ara ẹ báyìí jókòó yìí ní sùkúlù pa á pọ̀ tó yẹ pé ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá ni a ní wà ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run làwọn gbọ́ òun la fi wà níbí báyìí tẹ́pọ̀rọ̀ òṣèlú ni ọ̀ a máa pọ̀ ju báyìí lọ torí pé oníkàlùkù máa contribute brain tiẹ̀ náà ni àti brain ajá àti brain ẹran àti brain gbogbo akọkọ náà ni. ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ẹ̀bọ̀dì ó pa lọ́lọ́lọ́ ẹ̀rọ bí wọ́n ṣe bí mítìnì eh, òṣèlú nti oníkálùkù ọmọ sọ kìíní náà ni akọmọ sọ náà ni àwọn sọ ní ẹ eh, báyìí báyìí báyìí torí pé kò sí tó dè mọ́lẹ̀ sọ̀rọ̀ náà bá á dè wá mọ́lẹ̀ nígbà gbogbo ká ní lẹ́mìí tẹ́nìkan bá ní wà páńlé àbó ní àwọn àbúrú kan lọ́wọ́ ká wo verse alukur'an ká wo ọ̀rọ̀ anabi tá a lè kóòtù fún ọlọ́run sọ báyìí anabi sọ báyìí tá a bá ti fún ká fi ilẹ̀ yín tí ó mọ̀ jẹun lórí ẹ̀ nìyí nígbà gbogbo ah mo lè ṣe lọ́wọ́ o mo lè takọ lọ́wọ́ o mi lè ti kófin lọ́wọ́ o wọ́n lè fọ̀rọ̀ náà bá mi sọ mi lè ti gbọ́ o a máa jẹun lórí ẹ̀ so afáwa ó ní kìtàbù tawhid ó ní tíra yìí tíra tawhid ni o ó wá bẹ̀rẹ̀ oníwà qawlu Allahi ta'ala ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ báyìí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní wa ma khalaqtul jinn ní sọ́tù dhariyat ọlọ́run ní òun ọlọ́run bá òun aljinna àwọn àlùjọ̀nù ọlọ́run ló dá àlùjọ̀nù olóhùn ò dá àwọn àlùjọ̀nù wal insa àti àwọn ènìyàn ṣùgbọ́n lọ́wọ́ bá lóhùn dá wọn àwọn méjèèjì yìí lásán illa liya'budun àyàfi nítorí liya'budun ibẹ̀ yẹn gángan làfáàfẹ́ lò torí gbólóhùn liya'budun lọ́dọ̀ àwọn onímọ̀ tafsir wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní liyuwahidun liyuwahidun kálíbà lè fi tawhidu rinlẹ̀ fọ́lọ́run ọlọ́run fi dá wa ọlọ́run dá wa torí kí kálíbà lè fi tawhid ìran mẹ́tẹ̀ẹ̀ta tawhid káfíń lè fọ́ lọ́nà torí ẹ̀ lọ́nà bá fi dá wa láàmú bẹ̀yẹ lì láàmú tààlìlì ni láàmú of reason láàmú of why kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kí láǹfààní tọ́nà fi ṣe léyìí kí ni hikima ti ń bẹ lábẹ́ léyìí. so àyà yìí ó ń jẹ́ ká mọ̀ yìí pé ìmọ̀ bẹ láyé wa àwa ńlẹ̀ ayé torí ká wá kó ìyàwó jọ torí ká wá jẹun torí ká wá mu torí ká wá mu ká wá kó ká wá lówó ká wá gbọ́kọ̀ bọ́bọ́ ni a wà nílé ayé láti wá fi ìjọ kan ṣoṣo ọlọ́run ọba rinlẹ̀ níbi orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run ìjọsìn fọlọ́run àti ìnígbàgbọ́pọ̀ ọlọ́run ọba ló dá gbogbo nǹkan torí ẹ̀ dáfà wá fi mú àyà ìwá ni olórin wa ma khalaqtu jinna wal insa illa liya'budun adásí pé àwọn báwọn àdé nìyàn àwọn èèyàn al-insan bá a ṣe fi ń rinlẹ̀ fọ́lọ́ la ilaha illallah bẹ́ẹ̀ làwọn àjọ náà àwọn náà máa ń sin náà báwa ṣe ń sin náà àwọn náà máa ń sin náà ìbẹ nínú wọn tó jẹ́ mùsùlùmí mùmìnì ìbẹ nínú wọn tó jẹ́ mùnáfìkì ìbẹ nínú wọn tó jẹ́ káfìrí ìbẹ nínú wọn alikiristaniyun nasara bẹ nínú wọn bẹ́ẹ̀ ló ń bẹ nínú àwa ọmọ ẹ̀dẹ́ ènìyàn mùsùlùmí ń kristian mbe munafiki mbe kafiri mbe mgbagbo ododo mbe alùbídíà mbe alùsúnà mbe alùfẹ́dẹ́kọ̀ mbe bẹ́ẹ̀ náà ló wà ṣùgbọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó yé wa o pé òun ò torí nǹkan kan dá wa àfi nítorí kálíbà lè wá sí lo yìí láti lè fi establish wípé tawhid tawhid tawhid nílẹ̀ òun ni sábàbí tọ́lọ̀ fi dá oníkálukú wa wa qawluhu bákan náà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ pé wa laqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá òun ti gbé dìde fi kulli ummatin ní gbogbo àwùjọ àwọn èèyàn lásìkò lásìkò rọ̀súlá ẹni tí ó mọ̀ jẹ́ rọ̀súlù wọn òtíṣẹ́ ọlọ́run ọba fún wọn kí ni mo sọ fún wọn àní ibùdó lọ́hà kí wọ́n sí lọ́n wàjítẹ́ níbi tọ́gùt kó sì jìnà sí àwọn nǹkan táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ẹ̀rí tawhid tààrí yìí ó ní òpó méjì tawhid ní òpó méjì òpó àkọ́kọ́ la máa ń pè náà lè ithbat káfíń nílẹ̀ fọlọ́run ìjọsìn fọlọ́run ọba nìkan òpó ẹlẹ́ẹ̀kejì anáfíò kágbádànù ìjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bàbá ṣe ń sin lọ́hùn tàbí pé ọlọ́run bá nìkan ìjọsìn tọ́sí bẹ́ẹ̀ láàmú gbádànù pé lẹ́yìn ọlọ́run ìjọsìn tọ́sí kankan mímọ́ fil alam ní gbogbo gbogbo ayé tàwíìdì tíyàn bá ní tí ò bá lọ́pọ̀ méjèèjì yìí kì í ṣe tàwíìdì ẹgbọ́ yé ṣẹ́dá àwọn kan wọ̀nyí la bùkátà ká mọ gbọ́ yé jù ká mọ àwọn táàmù sí ẹ̀sìn Islam mú wá kí ni pàápàá wọn gangan ìyẹn kó bá wa nílẹ̀ yorùbá tẹ bá bẹ àwọn àfa tí wọ́n kọ́ wa ń ké wípé ah ẹ̀dá kò kíná pé ah ọ̀hún ah, mọ́ ṣíríkù lọ sórí ó rí nǹkan pè ṣíríkù ẹ bọ́ ni kíná pè lẹ́bọ nǹkan bẹ nínú gbá wọ́n gbé lọ sórí siriku nǹkan nù kíná ẹ kí náà pèlè yìí etí kì í fojú ilẹ̀ o lágbájá lágbájá ẹ̀wù tó wọ̀ àti tẹ́gùn jẹ̀mọ́ ṣé àtọ̀mẹ́ láàrin méjèèjì so aṣọ eégún gangan òun kọ́ ni ṣírùkù tó ti àwọn ọmọ pàápàá orúkọ pàápàá ìtumọ̀ ṣírùkù pàápàá ìtumọ̀ tawhid aṣọ eégún kọ́ ni ṣírùkù igbá tán gbé lọ sóríta pẹ̀lú oúnjẹ kọ́ ni ṣírùkù ìyẹn lè gbé ọkà bàbá lọ sórí ìta fáwọn adìẹ fáwọn ẹyẹ àbí ìyẹn lè gbé lọ́bẹ̀ kódà ìyẹn lè pàkéjì ókè ìdágbé sí iwájú mọ́ṣáláṣí ṣé ìmánì ni <laughs> kódà wọ́n lè gbóúnjẹ wá sí mọ́ṣáláṣí tó dẹ̀ ní pé oúnjẹ ṣírìkù ni àwọn bàbá wa nílẹ̀ yorùbá pàápàá ṣírìkù wọn ò mọ̀ pàápàá tawhid wọn ò mọ̀ pàápàá sunna wọn ò mọ̀ pàápàá nifaq wọn ò mọ̀ wọ́n kàn ti rí mọ̀zọ́hírù làwọn ń wò mọ̀zọ́hírù lóòótọ́ nígbà míì adéńtàn pè ní àṣírkú àzọ́hírù ṣírkù tó hàn ṣùgbọ́n ṣírkù tó hàn yìí náà nìyí yóò hàn níbàámu sí wípé ó ti nífẹ̀ẹ́nukò pẹ̀lú tó ń pè ní ṣírkù ni so gbogbo ìran tawhid láyé yìí tí o bá ti ní al-ithbat wa nafiyu ka negate ka establish wallahi kìí tawhid wàláyé làzín kìí tawhid torí pé yẹ gẹ́gẹ́ ní tọ́pù ní tawhid ẹ̀wọ̀n láìláha illallah láìláha kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo kí láti yẹn anẹgẹ́tì nù náfíyù náà ń pè yùn illallah àfi allah ìtìbáàtù nìyẹn àfẹ́ wípé ọlọ́run nìkan ni ìjọsìn tọ́ sí lódodo so tí tawhid wọ ò ti ní ìyẹ́ méjèèjì yìí kì í ṣe tawhid bẹ́ẹ̀ náà ni dáwà wa ìpè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run tí ò bá ti ní wàláì kìí ṣe tàn kìí ṣe dẹ́sìlám gbé wa sọlọ́ba Allah subhanahu wa ta'ala ni walaqad ba'athna fi kulli ummatin ọlọ́run ni a ti gbé dìde ní gbogbo àwọn àsìkò àsìkò kọ̀ọ̀kan ní àwùjọ ọmọ èdè ènìyàn kọ̀ọ̀kan rọ̀ṣúlá òjíṣẹ́ kọ̀ọ̀kan mọ̀ wá bá wọn. àní ibùdó lọ pé kí wọ́n sin ọlọ́run ọba nìkan ṣoṣo ìtìbátù nìyẹn wàṣẹ́nibú tọ́gùtù ẹ̀yin èèyàn ẹ jìnà sí tọ́gùtù àwọn kan míì tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run káwárẹ́ nìkan ní sìndáwà rẹ̀ ó kàn pé ẹ̀sìn la ilaha illallah mọ́ bọ̀ wá la ilaha ọlọ́run nìkan ní ká jọ́sìn fún ọlọ́run nìkan mọ́ pé ọlọ́run nìkan mọ́ ọlọ́run ọlọ́run dáwà rẹ̀ kì í ṣe dáwà ànábì ọlọ́run bó bá ti ń sọ ìtumọ̀ la ilaha illallah nìyẹn tó bá kàn ní ẹ máa sin lọ́hùn ọlọ́run nìkan ẹ máa gba ẹ fún ọlọ́run nìkan ní kìnnìkan ọlọ́run nìkan ọlọ́run nìkan bẹ́ẹ̀ làwọn èèyàn o kò tí ì jíṣẹ́ tọ́lọ́run bá rán abẹ́tọ́ ń sọ pé ẹ má sin ẹbọ ẹ má sin òṣà òun kàn ń ti <laughs> òun kankan ẹ má sin òṣà ẹ má sin ẹ má sin Ọya ẹ má sin ẹ má sin ẹ òun náà ti parí iṣẹ́ ẹ má sìn kankan ọlọ́run ọba aláàlì kan ní ká ẹ sìn yóò establish it tá a bá sì fìyẹn sí wà láì láì láì láì láwọn ò tí jókòó. àwa ṣèwáàsí àṣewáàsí bó ṣe kó lẹ́nu gbogbo mùsùlùmí ni bó ṣe kó lẹ́nu gbogbo mùsùlùmí àwọn mùsùlùmí kan bẹ kò rí bẹ́ẹ̀ lórí ẹ̀mí wọn ìsìláàmù wọn mẹ́hẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n tẹ́ mọ̀ rí tí mọ̀ ní sympathy. No, kò lè náà tá a bá muslim táwọn tó bá jẹ́ christian after all ọlọ́run pọ̀ ní alùkìtàb after all alẹ́ fẹ́ náà obìnrin wọn ẹ́ ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn wọn lálùkìyàmọ̀ ìgbẹ̀yìn tani tó ń sin jésù tó ń pe jésù àràpò tí ìyọjú sísá <laughs> kan sọ pé náà mo lẹ́ka adébóyè gan máa ń lẹ́kì wá sí ẹ̀ gan á wá sí wọn adébóyè ń ṣe fún ọ so ẹni yẹn láìsí méjì tàwíìdì ẹ ó ní problem. eléyìí ṣe pé ẹ̀pẹ́ yẹn mú nǹkan lè kọ́ hmm, kò lè rọ̀jù báyìí lọ wàláì kò lè rọ̀jù báyìí lọ tó bá fi lè rọ̀jù báyìí lọ nǹkan ti bàjẹ́ ìfìbáàtù wà náfìyù ànáfìyù wà ìfìbáàtù náà pé la ilaha illa Allah nìyẹn wàláì láàrin tó bẹ́ẹ̀ nìyẹn bá fi ìyẹn bá ń sin lọ́hùn tí ò takun ìjọsìn kan lẹ́yìn kò nígbàgbọ́ nínú bẹ́yàn bá sì nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀rí kò wá sin lọ́hùn bẹ́ẹ̀ sì ni kò tako àwọn nǹkan míì tí wọ́n sì lẹ́yìn ọlọ́run òun náà tún nígbàgbọ́ náà ni. sọlọ́ba Allah subhanahu wa ta'ala wa laqad ba'athna fi kulli ummatin ọlọ́run ni a ti gbé dìde nínú àwùjọ kọ̀ọ̀kan rasulan an ibudullaha wajtanibu taghut ẹ̀sìn ọlọ́run ọba Allah nìkan ṣoṣo bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnà sí ihun tí àwọn èèyàn jẹ́sìn fún lẹ́yìn ọlọ́run tó túmọ̀ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó dá wa tó sì mọ̀ pé n tó torí ẹ̀ dá wa kálíbà lè máa sin ni ọlọ́run náà mọ̀ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa sin nǹkan míì lẹ́yìn òun ló fi gbé àwọn ànábì dìde iṣẹ́ wọn nìyẹn ẹ̀sìn lọ́hùn ẹ má sin eléyìí ẹ̀sìn lọ́hùn eléyìí tẹ́ ń sìn yìí ìjọsìn tọ́ sí so bí ìbá ti gbé dáwà rẹ̀ lórí ìyẹn láìsí méjì ẹni yóò ti ṣe dáwà o tá a bẹ̀rẹ̀ wá sí wa lórí ìyẹn àti bẹ̀rẹ̀ táàbá ti mọ̀ gbọ́ ìrìnnú wá sí wa àti gbọ́ wá sí ìyẹn ò tí gbọ́ wá sí ìyẹn ló jẹ́ ká ìyẹn ànábì kan olóṣù ànábì dèrò Mọ̀dínà olóṣù ànábì sàlọ́sánà dèrò Tọ́yìf tó ti yé olóṣù gbogbo ìyà tó jẹ́ pátápátá kò sí tó tó bẹ́ẹ̀ jẹ́ o náfíyù ni jẹ́ náfíyù ni tó yẹ pé ọ̀rọ̀ ìbáṣù nìkan náà ní olè náà ẹ̀yà ará àlùmọ́kà ẹ̀ mọ̀ sí ọlọ́wọ́n bá Allah ẹ̀ mọ̀ sí ọlọ́wọ́n bá ẹ̀yìn olè náà wọ́n dẹ̀ sin aláàtàn wọn àwọn èrè wọn ṣùgbọ́n ẹ̀sìn náà bá là ẹ má sìn kankan mímọ lẹ́yìn rẹ̀ tó bí àfànàbí nìyẹn bó dẹ̀ ṣe bí fún yẹn ni ó bí ìyàfó ní kálukú wa náà bá a fẹ́ bá a kọ̀ ẹni tí o bá ti jẹ títí ẹ̀ lánàá tí o ti jẹ lẹ́nu kò mọ̀ rẹ́ẹ̀dì yóò jẹ lọ́la tábàárí fìtínà lórí la ilaha illallah la ilaha illallah ò ti jókòó lórí ẹ̀mí wa àdámọ́ni tábà ti rí ẹ̀ ẹ̀ ah, Allah akbar yẹn náà ń pè ní kíni mùdùmùdù adùn halawatul iman àti rí nìyẹn kọ́nà bá Allah subhanahu wa ta'ala kó ṣàlékún imani fún wa kó mú adó lónà islam wa sallallahu alaihi sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallam náà. alhamdulillah alhamdulillah alhamdulillah wa bil alamin adúgbòlówó lóhùn lẹ́yìn náà adúgbòlówó àwọn ọ̀sáàlù wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ kó ṣe ní àgbọ̀ ìfẹ́ nìkan wa àwọn tí wọ́n bá wa sọ náà ọlọ́mọba kò jẹ́ tó jẹ́ dáadáa fún aláyà àti àmì wọ́n ti ṣe introduction ní ìwé tó fẹ́ lókun wa ìwé yìí wọ́n ti sọ fún wa pé Muhammad Abdul Wahab àti ẹni àwọn ọlọ́kọ̀ òwe yẹn ìwé náà wọ́n máa lò fún wa afẹ́ rọ̀ wá ká tètè máa dé torí ó ti pọ̀ ní àwùjọ ń sáwọn ẹni pé. abánikà máa béèrè kọ́ṣọ́ lórí kan tí ọ̀sán sọ adé ní bá anybody tó ní opportunity láti bí question to ṣó máa rọrùn fún wa because kò ní dá fún wa sí every day kó máa deliver lecture fún wa ká bẹ̀rẹ̀ simplest of things nínú nǹkan tó fọ́kọ́ wa ká máa rẹ̀ ní máa dáhùn it's not just good enough kó máa bẹ̀rẹ̀ question ká kọ́ sí side ká bẹ̀rẹ̀ question so uh, it will be better kí wọ́n wá ká máa dé àwọn kan wọ́n sọ fún àìgbọ́dẹ̀ yẹn ló máa mú ìṣòro òun ló lè rẹ̀ kí dáadáa tí wọ́n náà máa pọ̀ kọ́ sí mú ká gbogbo ni wọ́n ṣe wá sí ìlú òjòjúmọ́ ṣe má jẹ́ kí wá ju wọn kó ó jẹ́ just a routine because ó dá lójú pé gbogbo àkánáwọ́ sí tá a bá rí ká sọ there's three three stages of our house fọ́sọ́fún wa we have majority of people Dakar of Future State, because that will have been disastrous if those three stages are valuable as an apart to our party and core. Because if you don't know that, gbogbo kan tó gbé kí ẹni tó fi lẹ́ṣọ̀ rẹ lórí àlèmámọ̀ ṣẹ́jú ẹ̀dẹ́ka if is the case ẹ̀ẹ́dẹ́ka rúgbàdá maybe next time tó bá dín ní ìṣòwò abá sọ pé ìpéṣọ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ka tó ní abá sọ ní ìbàdàn àbí kí ni wọ́n lọ́tí ẹ̀kọ́ nǹkan tó bí dìbà àwọn náà ṣe question bí àyẹ̀ ní máa jẹ́ kí kábí challenge so one of that two ways abá láti ṣe ni pé ẹjọ́ ẹ̀dẹ̀ àwa wà fún ara bíbí jọ́ tiẹ̀ àwọn sábà ní fòtó lè record àbí lè túbọ̀ túbọ̀ túbọ̀ ilé ìlú gíga lè ká kọ́lẹ̀ púpà ọ̀dá ju ká máa record ẹ̀ lọ ìkọ́ni ẹ̀kọ́ wà tó máa túbọ̀ mọ́ tó bá ti kọ́ more to àárọ̀ sí ìkéjì ni pé tí àtọ́sọ̀pọ̀ ẹ̀wọ́n ní English ẹ̀ wà tó sáàlàbí ní ìbábà ayọ̀jú pé irú tí translation yóò kí lábà mọ́ tó bá try kààrà bàbá wà nípa gẹ́tẹ̀ so gbogbo òkúta bá dáwọ́ ẹ̀bí díẹ̀ fún lè má ju owó tó pọ̀ lọ so tó ọ̀nà náà rẹ̀ bá lé gbogbo ázi tàbí láti là so lọ́wọ́ àṣẹ wọn wà kó ní ìgbé ká pàkíyèsí lọ. so kábíyàn ní ká download ẹ ẹjọ sọ ẹ fún wa lórúkọ tíra yẹn ní English bóyá bàbá fáwọn. kitabu tawhid. okay, kitabu tawhid. by Muhammad bin Abdul Wahab. ó lè máa jọ ní thirty kilo. in English ẹ gbọ́dọ̀ pé in English kitabu tawhid in English gbóná tó ha tó wà ha ó lè má bí thirty kilobytes lọ kò tó nǹkan tá a fi download the video now bismillah number two. wàhálà tó jọ ìyẹn mọ́ mi tí kò bàrà kàtà tí kò bàrà kàtà tí bá máa tó dra kà pé kò ní kí pé o rẹ̀ sókè ẹni ẹ lọ bẹ́ẹ̀ ẹ ṣe ìṣá ẹ̀ tó pé tí yẹn bá níbi ní best raka second raka tó bá máa dá padà ó bá last raka tó bá máa dá méjì padà pé kò ní tó rẹ̀ sókè tó dà èyí tó bá pè yẹn tó máa fi sí kẹsà ní ìṣẹ̀kọ́ rárá rẹ̀ gba àwọn fẹ́lẹ̀ sọ pé ètò ìyẹ̀kọ́ kí ni ẹ̀ Naam alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Ah, Ṣẹ́rí tí bá ṣe gbọ́ yẹn, ó ṣe rí náà nìyẹn. Ọ̀rọ̀ fíkìú dẹ̀ nìyí ó kẹnu. Pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn báyìí. Àwọn sọ̀hábà náà fi gboyè jù wá lọ nìyẹn táà sì lè bá wọn láíláí àwọn àrùn tó ń ṣe wá kìí sábà ṣe àwọn irú àwọn àrùn ká bá ìkan nínú mẹ́ta ká bá méjì nínú mẹ́ta ká bá ẹ̀kan nínú mẹ́ta àbí ká tẹ̀mọ́ bá kankan nínú mẹ́ta ju sálámọ̀ lọ. so àrùn ni irú àwọn àrùn báyẹn kìí sábà kìí sábà ṣe lẹ́ràn àbí so ìgbà tí kò sábà sí yẹn ó fà tó dájú pé ìdájọ́ lọ́dọ̀ àwọn sàábà lórí ẹ̀ ààrí kọ́ púpọ̀ a ní kò sí rárá o kìí sábà sí ẹkùn tí wà nísìn ẹlòmílẹ̀ lè máa fọ́sọ́ ìyàkó ti kí jẹmọ́ láti gbẹ̀sẹ̀ kan nísìn ẹlòmísìn ni fọ́sọ́ra fọ́sọ́ Allahu Akbar yẹn a bọ́ tó ti balẹ̀ ìmọ̀mù náà ló mọ̀ so àrùn ni wàláyà àrùn láni kọ́nà bá kó lékún ìmọ̀ ni wà so àwọn sàábà táàfi bẹ́lẹ̀ láàrin wọn yìí yóò bí kí àwọn àfáà tó wá lẹ́yìn wọn tí wọ́n ní àwọn àkíyèsí kan báyìí lára wa kẹnu wọn kó mọ́ kù lórí bá ṣe san gbèsè èyí tá a bá tó bí àpá nìyẹn fẹ́ pé ẹnu ọ̀sàwé bá kò lórí ẹ̀ ní bí wọ́n ṣe wọ́n ló ń ṣàwọn náà ni orí náà ìwòsàn tí wọ́n lò náà náà lò sípù èdè bọ́mbà tí ó ń ṣe wọ́n tó ti ṣe wọ́n tó ti ṣànábì náà nìyí yóò nira láti lè igi gún ẹyọ kan tó ti yé anábì sallallahu alayhi wa sallam ó ní ìdá òkè mọ́ ti sọ̀lá tó má fi lè gbẹ̀rù dúró fàlàtà sàáwò ẹ má máa sáré lọ mọ́ṣáláṣí wa alaykum bis sakinah wal waqara ó dọwọ́ yín pẹ̀lú ìfarabalẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ fama adraktum fasallu ìtẹ́ bá bá pẹ̀lú ìmọ̀ ọmọ ẹ̀kí wàmà fatakum fatimmu èyí tó bá bọ́ fún yín nínú rákà jàmọ́ tẹ bá lẹ́yìn mọ́mù èyí tó bọ́ fún yín nínú ẹ̀ fatimmu gbólóhùn àti mù mọ́sídàrí rẹ̀ ní al-itimam ká pé àka one two three ọ̀nà ẹ pé ok four five six àmàwí àbí àníní one two three ẹ pé three two one ṣùgbọ́n hmm. òǹfà àti mú yẹn ìyẹn ni tí ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbà wa wá lọ́dọ̀ ànábì sàṣánná lórí ẹ̀sìn ṣùgbọ́n ẹgbà wa kan náà ń bẹ nínú Sahih Muslim náà wípé fàkdú fàkdú ó ní pé n tó bá bọ́ fún yín ẹ san gbèsè ẹ ọ̀dọ́ ká san gbèsè ẹ padà ẹgbẹ́ ẹni tó san gbèsè yóò ti kọ́kọ́ jẹ náà níta àti ìjẹ àìsàn gbèsè rẹ̀ ó ti di bísínẹ́sì nìyẹn <laughs> pàṣípàrọ̀ nìyẹn ṣùgbọ́n tá a jẹ lásán gbèsè ẹ̀ so àwọn àfáà mi dúró ti gbólóhùn eléyìí fàkdú ẹ̀sán gbèsè ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn ó sọ yìí pé ẹni tí ò baraka kìnní kejì tó bá kẹta kẹrin lẹ́yìn mọ́mù ìkíní kejì yẹn fákùdù ó ti bọ́ fún awa san padà tó túmọ̀ sí bí mọ́mù ṣe kí ìkíní kejì bẹ́ẹ̀ lòun ṣe kí torí gbèsè ni lọ́rùn ẹ̀ tó yé àwọn kan sọ pé mu fàtí mu ìkíní kejì tó bọ́ ẹ kò kàn wá ìkẹta kẹni tá a bá yẹn àwọn kà fún àkọ́kọ́ títí wa tí màmá ti wá sálámọ̀ tán fàtí mú àwà pé bó ṣe yẹ ká pé bó ṣe yẹ ká kírun gangan tó túmọ̀ sí pé third fourth rakata bá lẹ́yìn mọ́mù tí màmá sálámọ̀ tá a bá dìde àwọn third àti fourth yẹn á kà fún first àti second títí wa tá a bá ti wá dìde àwà kà fàtí ànìkan àti kéwú jẹ́jẹ́ sòyẹn ní fàtí mú ẹ̀ sì ti pé bí yóò bá kínu olóko mẹ́rin irú ṣáì bá ṣe máa ń kí nìyẹn bùtà wọn bá ní fàkdù àwọn ní pé ìkẹta kẹrin tá a bá lẹ́yìn mọ́mù yẹn kákàkún ìkẹta ìkẹrin méjì yòókù tá a fẹ́ dìde tá fẹ́ kí yẹn bí mọ́mù ṣe kí bẹ́ẹ̀ làwọn náà ṣe kí so àwọn tí wọ́n mú eléyìí tó ní kákàkún gbèsè òǹkà wọn kéré àwọn tí wọ́n mélèé tó ní kákàkún pé ká pé òǹkà wọn pọ̀ òun sì pípọ̀ kọ́ láàfin mòdodo ṣùgbọ́n èyí tí tabá wò tabá wò bọ̀ ilé ìfẹ́ ìsúnmọ́ torí pé fákìdù ká san gbèsè yìí náà nìyí gbogbo gbà náà kọ́ náà máa ń lo gbólóhùn kọ̀dọ̀ fún gbèsè gbogbo gbà kọ́ náà máa ń túmọ̀ gbèsè kọ̀dọ̀ máa ń túmọ̀ gbèsè kọ̀dọ̀ máa ń túmọ̀ wípé n tó jẹ́ ọ̀ranyàn lé ẹ lórí ṣe ọlọ́run wa qada rabbuka wa qada rabbuka ọlọ́run ti ṣe lọ́ranyàn lé ẹ lórí Allah ta'budu tòtí tó bá rí bẹ́ẹ̀ kọ̀dọ́wù nígbà mi ní mọ́ túmọ̀ gbèsè á túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní ilé lórí méjì tí ó mísì yẹn kò mú wá ó wàá mú wá báwo ni àwọn eléyìí ó tù sí pé ká mú wá bó ṣe yẹ ká kírun gangan àwọn first second akàkí sókè àti fatia àti sura ìkẹta àti kẹrin akàfatia nìkan akàkí sílẹ̀ so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ah, fún ìjọsìn àti fún ìfọ̀kànbalẹ̀ kò sí nínú méjèèjì. mchulo yani kukuoro naam number 3 number 3 wa alaikum ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ní sadaqatun jariya òun ni ọrẹ ọrẹ gbòòrò tíyàn ṣe bí àpẹẹrẹ sẹ́ni tó kọ́ mọ́ṣáláṣí ìkàlẹ̀ nísìn títítítítítítítítítítítí ládàrí òun lọ́mọ ọba so ọrẹ tó dá sí pé nígbà tá a ṣe kò mọ àǹfààní ò mọ nígbà tá a ṣe yẹn nìkan nígbà tí yẹn fún yàn lóúnjẹ tó fún wa ní bẹ́rẹ̀ àti tíì nísìn ọba tó ń fún ọrẹ mi kan tó tún gbòòrò sí pẹ̀lú ẹ̀ ẹni tó gbẹ́ kànga ẹni tó kọ́ mọ́ṣáláṣí ẹni tó kó kùránì sí mọ́ṣáláṣí àbẹni tó kọ́yàn nímọ̀ ìmọ̀ náà ní ọrẹ gbòòrò ni yóò sì mọ̀ lọ kò sí èsì yẹn náà pẹ̀lú sọ̀dá kọ́tún jẹ́ àríyá náà. Number Thank you. Wàhálà kìsàlá licenses kó tó dá wọn bàtọ́ wá dá wọn tán náà nìyí tó fi sábà tó tó fi wọná ó tún dálẹ̀ fún wọn kó tó dé kán tó délé ayé àwọn tó sì wà jẹ́nà náà sì nìyí ọlọ́run ti mọ̀ wọn kó tó dá wọn ọlọ́run ti mọ̀ gbogbo ẹ̀ kódà lọ́la ọ̀la monday àbí àmọ́ ń lọ ibiṣẹ́ ọjọ́ kí náà wọ́n ń pè lẹ́yìn òbá wọn lọ́jọ́ ajé gbé àdìlọ́biṣẹ́ láàrọ̀ la àmọ́ má tó tó bá bẹ̀rẹ̀ tó pọ̀ bí kínní ẹlòmíì ó dúró lé ọlọ́lọ́mọ ẹni tí ò lẹ́ni tí ò ní lọ ẹ̀sìn Islam ó yanjú ọ̀rọ̀ kádàrà ó yanjú ọ̀rọ̀ kádàrà débi pé kò ní fihàn ní wàhálà láti lè gbọ́yé rárá a sì mọ tó kàn wá tó yẹ ká gbámú tó yẹ ká lò nínú ọ̀rọ̀ kádàrà àti nǹkan tí ó kàn wá nínú ọ̀rọ̀ kádàrà ju wípé kákan gbà a kì í lò lọ a gbà bẹ́ẹ̀ a sì mọ bá tiwa lọ. al-qadar kádàrà ò ní olè nígbàgbọ́ nípa kádàrà àti bá tó nígbàgbọ́ nípa nǹkan mẹ́rin àkọ́kọ́ pọ́lọ́run ọba ló dá gbogbo nǹkan tábà sọ nǹkan kìí ṣe èèyàn kìí ṣe ẹnabó kìí ṣàjọ ní nìkan kìí kódà tó fi mọ́ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ẹgbọ́n tá à ń sọ lẹ́nu mọ́ ń póríṣi méjì ọ̀rọ̀ kan lẹ́nu kó sọ ẹni tó sọ ashadu Allah ilaha illallah tó sọ délẹ̀ lórí ọkàn tó fi jáde lẹ́nu ẹni ẹni kí mùsùlùmí ẹ̀tọ́ sọ ara jésù kristi ni olúwa wa orí àwọn náà lórí ọ̀tàn sódàdé tó fi díkẹ̀ fèrí gbogbo ní ìpátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ agbàbà ìpè kò sí nǹkan kan láàmì ní harakati lílọ bíbọ̀ nínú ìṣiṣí ọlọ́run ló dá gbogbo ẹni tí ó lọ wájú ó lọ yìí ọlọ́run ti subhanahu wa ta'ala ó ti nímọ̀ nípa gbogbo al ìmọ̀ ọlọ́run ọba ó kọ́va àná èní ọ̀la títí olópin ọlọ́run bá wọn tó wà jẹ́nà ó sì wà wọn tó wọ náà ó tí iṣẹ́ ẹni tó wà iṣẹ́ ó ṣe ẹni tó wọ náà iṣẹ́

lọ́lọ́run ẹ̀ṣẹ̀ wa mọ̀ ẹ́ pé yóò wọ àbí kọ́lọ́run tó dá ádámọ̀ gangan kọ́lọ́run tó dá ádámọ̀ tó jẹ́ àkọ́kọ́ ènìyàn lọ́nà ti mo pa àbútọ́ kò ní ibi pé yóò sì ti dá yẹn táwọn a ní gbogbo nǹkan ọlọ́run ló dá ìmọ̀ ọlọ́run kò sí tọ́lọ́ bò nímọ̀ nípẹ̀ kì í ṣe táwọn tó bá rí bẹ́ẹ̀ wáyé tọ́lọ́run fi afẹ́ ẹ́ àbòsí fẹ́ wà bẹ́ẹ̀ díẹ̀ àbí ẹ eh, ibi tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bó ti wọlé nìyẹn nígbà tí a máa fẹ́ filosofaisi ọ̀rọ̀ filosofi ti fẹ́ wọlé nìyẹn pé ah, ó ní òní ó délé má tó délé yìí nísìn wá ní kó mọ̀ dé wá wọná wá fìyà jẹ injustice nìyẹn injustice kọ́ justice náà ni. òun ló dá wa tó bá sì gbọ́ ló lè fi wá ṣe yàfọ́ àlùmọ́ yàṣà àgbà yẹn gbọ́ náà ṣe wá dá wa tó ń ta àwọn kádàrá yìí náà nìyí asọ́fún wa n tó kàn wá òun làwọn kan tá sọ yìí àwọn kan tá wá sọ yìí yóò wà lórí wa tó ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá dá àwa èdè ènìyàn ká ní nǹkan pè ní ẹ̀kìyàríyà ká ṣẹ́pẹ́lẹ̀ tá a sọ fún ẹ níbẹ̀ pé kùránì gbé wá àdìsí gbé wá ni àdìmọ́tán pé kádàrà àdìní gbọ́ yé gan ṣùgbọ́n ordinary lọ́mọ ẹ̀dẹ́ ọlọ́run ti káṣẹ̀ṣà nígbà wọn gbóúnjẹ kalẹ̀ fún wa nísìnyí ó dá mi lójú pa àwọn ọmọ ọ pé wọn ní ká bẹ́ẹ̀ bá ṣe náà ni akọ̀ òun náà ìdádùn bá wà sí wa lọ ṣùgbọ́n a lè ṣẹ̀ṣà pé ah bírẹ́dì ẹnu ní máa lọ tí àfi step down ẹ̀ṣà kan nìyẹn tó jẹ́ pọ́lọ́ bá dá wa bẹ́ẹ̀ tó ti yé tó sì bá láàká ìwà lọ náà tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala wa sọ Kùránì kalẹ̀ fún wa ká lè ṣẹ̀ṣà yẹn náà bá fi ń ṣẹ̀ṣẹ̀ oúnjẹ tó ti yé Kùránì nìyí ọpọ́n fá ọ̀rọ̀ ọlọ́run bá nìyí ọ̀rọ̀ ṣètọ́ nìyí wọn náà mú kan nínú méjèèjì alukoran nìkan mú ṣùgbọ́n látara wípé bọ́lọ̀ bá ṣe jẹ́ ká ní bùkátà sí oúnjẹ kò jẹ́ ká ní bùkátà sí wáyé bẹ́ẹ̀ òun la fi lè ń ṣakọ sí ọ̀rọ̀ ọlọ́run kúránì mi nídìí ẹ̀ gbangba báíbù gbangba pọ́fá ètò bá wàrà lè múnú méjèèjì torí pé a ní bùkátà sí gán bá ṣe ní bùkátà sí oúnjẹ tẹbi bá mú yàn tó bá múlẹ̀ nílẹ̀ yóò fẹ́ lè mọ jẹ káyì kò sí so tí yẹn bá wà nínú ìṣòro dé lẹ́bù kan yóò sàfọ́lọ̀ àmọ́ wa ohunkóhun tó bá ti lè mú kúrò ní ọmọ wá káàkiri torí pé ọlọ́run bò fi bùkátà wa kò lẹ́mọ́ gan-an ọlọ́run sì tún ó fẹ́ fi kí ní yẹn tẹ̀sí wa ṣùgbọ́n oúnjẹ ó súnmọ́ wa a mọ iṣẹ́ tó yóò ṣe lára so èsì yáàrù wa ni tí wèrè òní wèrè wèrè òní tẹ bá gbére oúnjẹ kalẹ̀ báyìí fún wèrè tẹ̀sí gbígbé kalẹ̀ fún ìgbẹ́ ẹran wèrè lè mọ jẹ ẹran níta fi ń pe wèrè náà nìyẹn nígbà tí làákàyè òjò mọ́ra wọn ṣùgbọ́n èèyàn gangan fúnra ẹ̀ tí làákàyè ń bẹ fún ṣé mi lọ́wọ́ gbélé wa fún orí ni fúnra débi pé wa lọ́jọ́ gan-an ní ah, ewu ṣé ni wọ́n tó dúró ọlọ́run fẹ́ ká ló ti àrùn yẹn náà bẹ́ẹ̀ hmm. ká lò ìyẹn lọ́wọ́ béèrè lọ́wọ́ wa kò ní bí ní ọ̀rọ̀ inú kádàrà kí wọ́n lọ́wọ́ akọ mọ́ báyìí nísìn ọ̀ àmọ́tọ́lọ́run kọ mọ́ ẹ̀ oníkálukú mọ́tọ́lọ́run bá kọ mọ́ ṣùgbọ́n àmọ́tọ́lọ́run bá sọ̀kalẹ̀ lọ́nà bá sọ̀kalẹ̀ ẹni ó bíwá kò ní bíwá ní tó kọmọ wà kò ní bíwá àbútọ́ lè bó wá ní kọ́ òun náà ṣẹ̀ṣà náà fún rẹ̀ a lè kúrò lábẹ́ tọ́lọ̀ ń kọ́mọ́ wa a lè kúrò mẹ́ ṣùgbọ́n àwọn tọ́lọ̀ bá kọ́mọ́ wa gbadá wà ní kálẹ̀ ní ti fẹ́ bí kan ni o alọ́fẹ́ ṣe orí gbogbo náwọ́ kẹ́kọ́ àwọn tọ́lọ̀ bá kọ́mọ́ wa kánà ẹ̀dọ́lọ̀ bá kọ́ orí mọ́gbó náwọ́ ẹ̀dọ́gbó náwọ́ ẹ̀kárẹ̀ ìdí òun náwọ́ ọlọ́run ní ṣe wá lórí burúkú ẹ̀ṣà títí wà nìyẹn níta ṣàyẹn sì bá a ṣe náwó yẹn ọlọ́run ti kọ́lẹ̀ gbà ní náwó náà ni ọlọ́run sì mọ lórí ibú nínú wa tó sì mọ̀ ṣùgbọ́n lórí ibú òṣèpọ̀ náà lórí ibú lòun náà tó ti yé nítorí wá kù fún wa ní òkè tábà wá fẹ́ sórí ibú táàgì fẹ́ lórí ibú àmọ́ wá tẹ̀lé ńlọ́lọ́ bá sọ kalẹ̀ láàfin dé lórí ibú ọ̀rọ̀ kára ló dàrú rárá pàápàá aya nabi kò dàrú aya sábà kò dàrú aya àwọn ìgbẹ̀rẹ̀ tábì kò dàrú ṣùgbọ́n tó gbà tó di àsìkò àwọn àwọn yàrámùtọ́lá pàtó dé àsìkò àwọn asùlù àbásí asùlù umawi tí wọ́n ń tú àwọn ìwé àwọn ará gíríkì tí wọ́n ń tú sédè lárúbáwá ìbẹ̀rẹ̀ ti tú falsafa philosophy sédè lárúbáwá ìbẹ̀rẹ̀ àwọn alábàáṣì àgbákò àwọn kan ní ah, àbúṣílẹ̀ lẹ́yìn náà ó pààyàn wọ́n bẹ̀rẹ̀ pé ah, ó pààyàn ní àwọn ah, bínú ọlọ́run kádàrá ni kádàrá ó sì wó ni ẹ́ ọlọ́run ló kádàrá ọlọ́run kádàrá ọlọ́run kádàrá nínú nínú ọlọ́wọ́ kárara ìyẹn làwọn kan ti wọlé wọ́n ní kàdàríyà ní kò sí kárara kò sí wípé ọlọ́wọ́ ò nípa ń ṣe a bá tó ṣe wá sí ẹni tá à ń ṣe lé nísìn ọlọ́wọ́ mọ̀ pé yóò wáyé báwa ṣe ń mọ̀ wáyé nísìn náà mọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ alùsùnà gba ìpè ọlọ́run ti mọ̀ pé wá ó mọ ẹni tí ó wà sí wá sí ilé nì aṣọ tí wọ́n á wọ̀ oúnjẹ tí wọ́n jẹ kó tó kúrò nílé àtẹ̀tí ò ní jẹun báwo ni wọ́n ṣe ṣe àtẹ̀yìn tí ó sùn díẹ̀ ni àtẹ̀yìn tí wọ́n gbogbo tó ṣẹlẹ̀ pátápátá lọ́lọ́run ti mọ̀. ìtì kò wá mọ̀ nìkan ó tún kọ sílẹ̀ yẹn nìkan tó wá kọ́ ọlọ́run tún kádàrá rẹ̀ sàn tí ó jẹ sábàbí fáwọn kan wọ̀nyí ẹlẹ́bí ó lè ti dé mọ́ṣáláṣí ló wà gbọ́ kọ́ọ̀lù ní gbọ́ngbọ́ngbọ́n àtàtún lè léyìí ah mi lọ last week mi tún wálé lè tábí hello ah báwo ni àti kọ́ọ̀lù láti jẹta bísínẹ́sì yẹn ó ní kẹ wá fún ẹ́ <laughs> yóò padà síréètì ni yóò padà síréètì ni ó lọlé nìyẹn tó gbọ́dọ̀ bá ti kádà rẹ kò ní wá hmm, tó ti yé òun náà sì ní tọ̀ òun náà jọra ẹlẹ́gbẹ́ òun náà bẹ́ẹ̀ wà tó gbọ́dọ̀ bó sọ fún o.

òun náà ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí sẹ́yìn náà rí pé ẹ̀sìn wa ò le rárá bọ̀ tàwídì tábà ti mọ̀ ọ́ tá à ń gbọ́ báyìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tá à ń gbìyànjú àti wá inshallah àwọn pé àgbóyè ẹ̀sìn wa lágbára ọlọ́run á lékún jù báyìí lọ hmm? inshallah a máa lọ sí next question number four number four náà. ẹni tí ara rẹ̀ bá mọ́ ó lè ṣe àṣkárù tó ti yé kúrà kúránì náà a lè ka àkàn lè gbá mú ni a lè gbà mú báyìí musaf báyìí kò dáa ṣùgbọ́n ń ṣe à ń kà lórí kò sábúrú níbi yẹn then àwọn àṣkárù afẹ́ jẹun bismillah afẹ́ toilet bismillah táwọn máa ń ṣe yẹn gbà wọ́n yẹn ara wa mọ́ kò túmọ̀ sí pa lè ṣe tó ti yé number five. Yẹ́lẹ̀ tí bóyá dọ́là wọn àbí dọ́là wọn. ok. àti kí alhamdulillah ẹ̀rí ẹ̀sìn islam rẹ̀ sí àlàáfíà ni àlàáfíà ẹ̀sìn islam sì ni a máa wá lọ́nà méjì a máa wá nígbà míì ọlọ́run ó tẹ́lẹ̀ fún yàn débi pé débi pé èyí lè fẹ́ lè mọ rìn lórí owó tó bá wáyé bẹ́ẹ̀ nígbà míì ọlọ́run ló mú wa náà pè ní báṣítù nìyẹn orúkọ ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ báṣítíyà gbà mí sì nìyí hmm, èyí ó rí pépà tó máa polówó ọlọ́run ló mú wa nígbà míì pàláyà ọlọ́run ló mú wa tó bá wù yín lẹ́lẹ̀ pé o. <laughs> báwo yẹn lè pé o ẹ lè pa àwọn economic kàlẹ́ kan ní kí ni wọ́n ní recession recession recession recession gbé gbàtà bá ṣàn tán ẹ padà dùn ẹ dùn tó fi ọlọ́run ọlọ́run ló máa ń mú gbogbo ẹ̀ wá tó ti yé gbogbo ẹ̀ kọ̀ọ̀kan máa dùn bẹ́ẹ̀ tó máa dùn gbogbo ẹ̀ kan dùn bẹ́ẹ̀ ó yin ní fẹ́pọ̀ yin ní ẹ̀sìn Islam ni ló máa ń pè wá sí ọ mùnáfíkì á pọ̀ ju mùsùlùmí lọ tó ti yé ẹ̀sìn Islam adẹ́kọ̀ yí ẹ wípé ìgbà míì ọlọ́run ó dẹlẹ̀ fún yàn tẹ́ pé yóò fẹ́lẹ̀ máa rìn lórí owó ìgbà míì sì nìyí ọlọ́run fọ́kúrò wípé yóò rí pépà yóò owó ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ tó ẹni tó ra ọjà nígbà tó ó ní naira ó sì máa ń ta ní fifteen naira àbí ok òun ra ten naira nígbà tó naira. wọ́n ti ń ta ní twenty five naira yóò lè kódà kó ta thirty thirty naira tó bá ti rí bẹ́ẹ̀ tó bá ti ta bẹ́ẹ̀ ọlọ́run lo ni ọlọ́run lo básítì fún ọlọ́fẹ́ kó rìn lórí owó ni tó ti yé mo tó bá dìgbà mí o tó bá dìgbà mí o tó ra nǹkan ní ten naira tó wá dọ́jà èèyàn wá rà lọ́wọ́ títí tọ́jà ibi ìlú kúdé ti mọ́ lọ́wọ́ bí pé pé kíní ẹ̀ ti wá bàjẹ́ yìí pẹ́jà sí gbogbo ẹ̀ ń tọ́tọ́ aburú ṣẹlẹ̀ sí. náírà lọ sókè. náírà lọ sókè kó gbà bẹ́ẹ̀ ẹ̀ẹ́ kó gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí náà nìyẹn ó ti yé ẹ̀sìn Islam nìyẹn anábì sallallahu alaihi wasallam nínú tírímìdì àwọn tí wọ́n máa ń rajà lọ́jà wọ́n lọ bá ipe wa anábì a àsìkò yìí lágbára adájà à ń rọjà wọn sáìr lana báwa control price anábì rà inna Allaha wal basit al qabil musa'ir ọlọ́wọ́n ọba ní bá sì tù tí wọ́n ń fẹ́ ìjẹ́ ìmú tọ́bídù ìmọ̀ dínkù musair ó máa ọlọ́run ló ń control price kì ṣe òun so price control sí nẹ́ẹ̀sì islam nti yẹn làwọn èèyàn ẹ̀rì pé orúkọ ọkọ kọ́mọ̀ ọ̀rẹ́ máa ń sọ àwọn ní kí ló ah, kọ́ ọmọ abdulbasid abdulbasid yẹn ní kọ́kọ́ lórúkọ náà wọ́n ká fáàbù kọ́bírù sí one mi mo sọ dáàbù kọ́bírù ẹ kí ló bẹ́ẹ̀ ah! kọ́ tó di pé gan ó gbà mí bí oṣù mélòó kan àwọn adé kí ọba tí wọ́n dín jẹ́ mi ah ọ̀sán eléyìí ò dáa last one is káwọn mọ̀ yí pé tọ́lọ̀ bá ní orúkọ méjì tó jọra wọn káwọn jẹ́ ẹ̀kọ́ ni ẹ̀nà ah, kọ́bídù ìyá ọlọ́run eléyìí tó ṣẹlẹ̀ ẹ̀yẹn lè pé recession o wọ́n láti ń kóra yín sí ni ẹ̀ pẹ̀lú eh, terminologies ọlọ́run ló kọ̀bdíyà ni ó dínkù bó ṣe wá dínkù ní wáyé o bóyá nìkan nínú inú lọ kó ló mọ̀ rí mọ́lẹ̀ o àbẹ́ nìkan ló lọ jóná o yóò ṣàdínkù ṣáá kò ní kárí ìgbà mi tó bá dẹ́ gbòòrò náà nìyí tọ́ gbòòrò náà nìyí a máa jáyé yafunyafun so price control sunnah Islam tó bá wùyàn yẹn lè ra nǹkan one naira kó ta ní one million ó dẹ̀ ra kan one million kó rí ta ní one naira kò sí yé so lórí pé náà pè ní gíṣù gíṣù kò sí sunnah Islam kò sí tó ń ta bá fẹ́ tà tó bá ní àléébù á fi àléébù yẹn hàn ẹni tá fẹ́ tà fún tó bá wù tó no problem no testing haram ni kò sí tó ń jẹ́ ẹ̀ lọ fún no testing but tí má sọ fún ẹ o gbọ́ o tí mo lẹ́tà fún ẹ yìí kò dá o rédíò yìí ò o kò lè kọ́ o kókó onúwèrè olè gbọ́ olè gbọ́ mbẹ́ o ẹ kò sí ọgbẹ́ má wọ̀ rí o ma dúpẹ́ náà mo fẹ́ rà no problem ṣùgbọ́n má má má ara hmm, kò sí Islam <laughs> kò sí nìyẹn. so Islam kò control price wa nítorí pé kì í ṣe gbogbo ìgbà náà lọ́jà máa ń rérè náà pé business nìyẹn business táwọn fẹ́ ṣe ó gbọ́dọ̀ mọ ní yóò fà yílẹ̀ fún aligunumu waligurumu gunumu gurumu gbọ́dọ̀ wà níbẹ̀ profit àti loss yóò mọ̀ wáyé gbogbo gbàgbọ́ lélẹ́rẹ́ olówó máa ń jèrè nítorí yàtọ̀ sí táǹpẹ̀ ní mẹ́sìrù nìyẹn gambling gambling ò ní méjèèjì tá a sọ yìí tó ti yé torí wọ́n tó kó ẹ̀ka lẹ̀ fún gambia náà lẹ́mìí ẹ̀ ninety percent owó yóò ní padà wá ni tó bá wá wá <coughs> wọn náà gbàlùwò gbẹ̀yẹ ó gbàlùwò gbẹ̀yẹ lórí lórí ṣùgbọ́n business ìpìlẹ̀ ni pé profit ni mo ń bá a lọ ṣùgbọ́n nígbà mi ọlọ́mọ ń lo agbára rẹ̀ jẹ́ pé aṣòwò àní jèrè kì í ṣe ọ̀rọ̀ gambling ọ̀rọ̀ gambling kọ́ gambling ti mọ̀ yín pé kò ní padà tí n bá ra flower n bá ra fúláwà tí n fẹ́ fẹ́ po mọ́sà ìmọ̀ tàfà ìmọ̀ dín ìmọ̀ tàfà àwọn èèyàn ẹ́n tó bá sì lè fi mọ́sà idẹ́ nìyí àti mọ́sà tán ara àwọn èèyàn ra yóò lé náà tí mo lọ́mọ mo níyàwó ká máa short profit ni ò wáyé gambling kan yẹn gambling kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀wá tó bá wá àmọ̀ pé ká haram láì so ní ṣókí iye tá a ra ọjà kò dìtámì iye tá a máa tà ǹtì yẹn lè fúnyàn ní tíyàn ra one kó fúnyàn ẹ́ẹ̀ so tàbá fẹ́ tà ń kọ́ a lè tà two million a lè tà three million ṣùgbọ́n Islam tó fẹ́ bákan náà ká lo náà pè ní asamso samso ò ní pé ká tó fi àánú sọ́jà tá a fẹ́ tà ẹ̀ ń tajà nísìnyí USA lèmi gbé yẹ́n tẹ́sí ìfàmù kòkó ni mò ń gbé ìyá màmù wọ́n fẹ́ rajà lọ́wọ́ yín ẹ má tà fún bẹ́ẹ̀ tà fún Dangote a fa ilé ọlọ́run má fa ilé ni ilẹ̀ ìta kìíní wa hmm, èyí náà ta lóòótọ́ wọ́n ta ní ẹ gara jàrá ṣùgbọ́n fi bá torí na Dangote wá dé ntẹ́ǹta ní 1000 ẹ bá tà fún one million kò ní rárá tòsí sáàmù fún Islam fẹ́ ká mọ̀ wò <laughs> ó fẹ́ ká tún mọ̀ wù ló ti yé abẹ́fẹ́ fún yẹn fún yẹn níbẹ̀ fún lọ́mọ nísìn wọn á ní kẹlẹ́ mú ìmọ̀ lẹ́bùn yẹn náà wọn á ní kẹlẹ́ mú ten billion wa kò tó àmì kò wà ókè tó bọ̀ Dangote fẹ́ fọmọ mi nísìn ah one trillion ní màá tó fún <laughs> kùmọ́mọ̀ kùmọ́mọ̀ ẹ̀ẹ́ one trillion ní kò gbà one trillion ẹ̀ gbé kò ní lára torọ́rọ̀ ìyàwó fífẹ́ ìfúnni níyàwó bísínẹ́sì náà lòun náà òun àti kátàkárà bákan náà ní méjèèjì toníṣókí price control kò sí nẹ́sì Islam ìlú bá wùwà òṣìṣẹ́ àyàfi tó bá jẹ́ àwọn ọjà kódà kò sọ́jà tẹ́ Islam kankan ṣe peer control price kò sọ́jà náà ní ti tẹ́ Islam kankan control kò sí torí ìjọba sọ pé iye báyìí ni kò sí tó kàn jọba pẹ̀lú ẹ̀ ẹ fa àwọn èèyàn lẹ̀ kí wọ́n ta kí wọ́n rà á. torí pé tó máa ń mú àlùbá bọ́jà ó pọ̀ ó pọ̀ òjò lè rọ̀ kó bọ́jà jẹ́ mọ́tò lè dànù lọ́nà so many things lè ṣẹlẹ̀ ìgbà tí gbogbo ti ṣẹlẹ̀ sọ́lọ́jà ẹ̀ kọfẹ́sìtì ẹ̀ fún ní kankan ẹ̀ ṣe kankan pẹ̀lú ẹ̀ ok òun náà wá ta àtàjèrè ẹ wá ní profiteering ni pé òjèrè yẹn ti pọ̀ jù no kò tó pọ̀ Islam ẹ filẹ̀ básítù ló wá nígbà tí náà bá dé náà nìyí kóun náà gbàgbẹ́ kí bẹ́ẹ̀. ṣé ẹ̀ẹ́dísà ọ̀gá ìgbà tí èèyàn ló gba ẹ̀yà àjẹpà. ẹ kí ni limitation èrè àjẹpà bó la ṣe fẹ́ define. ní ẹni ra nǹkan ní ten naira tó wá ta nǹkan ten naira. èrè àjẹpà wà mẹ́rin. ok tó bá ra kan ní ten naira tó ti tó wà ríyàn ta fún tó wá padà wá ta fẹ́ nìkan ní eight naira ńkọ́. eight naira náírà mẹ́jọ ó ṣọ́ọ̀tì kí ló máa ṣe sí yẹn kò sí náà gbèlè ìràjẹpá mo fi profiteering àwọn àwọn ní economics náà ní jákujàku yẹn kò sí ìràjẹpá nínú ṣe rẹ́sì Islam ó hmm. à tábàrà kan one naira sẹ ẹ lè dá ní one million hmm. ọlọ́run ló mú wá ọlọ́run ló mú wá náà bá ok ọ̀rọ̀ business la fi ń wò yẹn ọ̀rọ̀ ìjára nǹkan employment èlé náà lè fún yàn ní èlé minimum wage èlé minimum wage. ẹlẹ́gẹ̀ẹ́ yàrá ìjọba tó máa tó àwọn òṣìṣẹ́ lẹ́yìn pé kí ni kó jẹ́ tó wù wọn gangan lọ́kàn ara wọn ẹnu wò lóko ẹlẹ́mí lè sọ ten million ẹlẹ́mí lè sọ three billion ẹlẹ́mí lè sọ ẹwò but I employ wọn nìyẹn tètè service wọn la need ìjẹsì tábà ti níbi sáfíìsì yẹn ẹni tá níbi sáfíìsì ẹ̀ iye táwọn bá fẹ́ afford láti fún a sọ tó bá wù ú àbàwà ṣiṣẹ́ tó bá ti wù á máa lọ bẹ́ẹ̀ náà lọ bísínẹ́sì náà ok mo fẹ́ ta nǹkan kan wọ́n ta commodity wọ́n ta ní ten thousand naira wọ́n ìmọ̀ ta tèmi bẹ́ẹ̀ o èlò ni hundred million bẹ́ẹ̀ ta ní o lè nígbà tí bá polówó títí títí títí mìíràn ìwà àrà tó bá bàjẹ́ èmi náà ní mọ́ ní nǹkan ni so tẹ́yẹ̀ bá dẹ̀wà ara náà dẹ̀ ní àdúrà nígbà náà nìyẹn kò kí ń ṣe haram kò sí èrè àjẹjù àbí èrè àjẹpa kò sí yẹn nínú ẹ̀sìn Islam kò sí oògùn mi ni tó sì yí tó bá pé ẹni tó fẹ́ rajà òun ló lẹ́kọ̀ọ́ nípa ọjà máàrífàtò sanani a mọ iye tó fẹ́ rà a sì mọ máàrífàtò muhammad a mọ ọjà tó fẹ́ rà gangan kí ló wà ń bẹ̀ lókùngbà tí ọjà bá ti wà lẹ̀ báyìí àlébù tó wà ń bẹ́ẹ̀ mo ti fi yan ẹni tó fẹ́ rà mo dẹ̀ gbé price lé lórí kì í dẹ̀ ṣe ọjà aráàmù tẹ́ni ẹ bá dẹ̀ kó kalẹ̀ dẹ̀ ní mo ní kápá àti lè deliver fẹ́ ni yẹ jẹ̀mọ́ ó ti tán kò sí ìrọ̀tún tó takò ń ṣe ẹ̀rí àmù kò sí. Now, next person. Number seven. Èmi. Okay. Um, bí èsì náà fẹ́ bẹ̀rẹ̀ ni pé tí èèyàn bá nísìnyí mo wà ní bíbá mo ń ta mọ́tò mo wà ẹ̀kan wá mọ́tò yẹn mi wà ní mọ́dẹ̀ yẹn mo wá gba owó lọ́wọ́ yẹn mi ìjọ mọ̀ mọ́ àlọ́ fi rà á níbò mi bóyá owó tó wá sẹ́yìn kó fún mi yẹn owó yẹn mo tún wá rírì nínú ètò mo lọ rà wáyẹn mo tún wá rírì lára òun náà pé kí ni Islam mi. yóò da haram nìyẹn bí sẹ́ni haram o wọn tó fi jẹ́ haram ó pọ̀ àkọ́kọ́ ni pé à ń ta nǹkan tá à ní mùsùlùmí ò kí ń ta nǹkan tí ò bá ti ní tó bá ní níní bóyá àwa la ní àbí wọ́n ní ká bá wọn tà so ìkan nínú méjèèjì yìí kò kò ṣẹlẹ̀ nínú mọ́tò tí a gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ so ìyẹn haramu ni anabi sọlá ní láyà bẹ̀rẹ̀ wàlá tẹ́bi máa lè sẹ́yìn dàkẹ́ wọ́n ta nǹkan tó bá ti sí lọ́dọ̀ rẹ̀ náà tó bá wá bá wa pọ́n fẹ́ rajà kan báyìí lọ́dọ̀ wa táwọn ò sì ní ìwọ ni ká kátàntà ní èèwọ̀ ni ṣùgbọ́n ẹ̀sìn islam tó pè léwọ̀ náà ni ó ṣí àwọn ọ̀nà míì lẹ̀ fún wa tá a lè gbà tó ń rí òwò yẹn ṣe tó fi bọ́ sí halali àkọ́kọ́ àwọn òní a lè padà ní táwọn àpadà wà tàfẹ́ nìyẹn lọ́nà wo ó wá ó fẹ́ ra mọ́tò báyìí model báyìí yíyẹ báyìí ah ok mo ti gbọ́ mo fún ní price mo lè fún price mi má fún ní price anyone mo wá fún price máa ní ó kó jókòó kó mo bọ̀ mo wá lọ gbàtẹ́ mi lọ mo lọ ra mọ́tò yẹn mo lọ mo lọ ra mọ́tò yẹn àti mo lọ gba mọ́tò yẹn láwìn àti mo fẹ́ báyàn ta so tí mo wá dé price mo fẹ́ nìyẹn ó lè change o lè ma change price mo fún kí tó lọ kò wà binding lórí ẹ lórí tèmi àti jíjẹ ó lè change o lè wálẹ̀ o lè lọ sókè lókùnbàtà àbàtì ẹni àní condition pẹ̀lú kankan rárá òun náà dẹ̀ free láti lè forward or backward ó ìlú wọn rà mọ́ ó ìlú wọn rà so tá a bá dé tá a fún ní price àbí ká lo price àti fún ìtẹ́lẹ̀ náà ni a gbọ́ mọ́tò fún a sì gbowó wa òtítọ́ nìyẹn ṣùgbọ́n mọ́tò yìí ibi táwa ti gbà yìí a lè bẹ́ni tá a gbà lọ́wọ́ ẹ̀ lò lọ́nà méjì àkọ́kọ́ ká bá lò nígbà wípé a rà lọ́wọ́ òun tá a bá rà lọ́wọ́ ẹ̀ mọ́tò yẹn ti di titi wa tó ti yé so owó orí àlàmọ́dá padà fẹ́ nìyẹn nà mọ́tò tó wá di títí wá yìí a wà ta fún ẹni yẹn ní àmọ́ tó bá wùwà ẹni ìrìta bá rí níbẹ̀ àwa la ní tó ti yé ṣùgbọ́n tẹ́lẹ̀ bá padà lọ àbálọ àbábọ̀ àfa lọ títí títí olóhùn ò mọ́ a lẹ́tọ̀ àti dá padà fún ibi tá a ti ra ṣé ẹ kílẹ̀ ìkejì kódà tí ibi tá ti da mọ́tò yìí àrà afẹ́ bá ni tó ti yé ẹni tá a fẹ́ mọ́tò yìí nísìnyí tó rẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ láti gba mọ́tò òun ló máa fún wa ní price so price tó bá fún wa bóyá àtà ní price yẹn àbá àtà ní tó jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tá a bá rí mẹ́ pátápátá ẹni ẹ lónìí bọ̀ká tó lọ alìbàdà agreement pé ok ẹni tà ní one point two èlò ìtẹ̀mílẹ̀ forty percent ni thirty percent ni ten percent ni àbí báyìí ni thirty thousand naira ni àbí kíní kan ni àmàjọlá tó dé sí tó tá a bá wà bá ta tá a bá kówó lé lọ́wọ́ tán wa so láàrin yẹn sì à ń ṣiṣẹ́ wàkálà ní agency yẹn contract of agency nìyẹn so gbowó commission lórí ẹ̀kọ́ níbẹ̀ ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ní pé iye tá a bá ta mọ́tò yẹn á dà padà fún oníkàtà one òun láfún tú mílíọ̀n ṣùgbọ́n àdéhùn tó wà láàrin àwọn àti ẹ̀ òun lòun ó pè bóyá ókè tá bá ti tà náà màá fún yín ní fifty thousand naira màá fún yín ní hundred thousand naira ẹ̀yìn tí ó fún wa nìyẹn ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe nìyẹn so ọ̀nà àǹfààní ọ̀nà méjì tá a lè gbé lọ òun nìyí tá a bá wá gbé lọ́dún ẹ̀ tí ẹ̀ bá lóun ò rà mọ́ á dà padà fọ́dẹ̀ tó ní ká bóun tà torí ààrà ok. tí máa rí ta ní two million kọ́ àtúbẹ́ àti sọ fún ẹ̀sùn fẹ́ gbà lọ́dún pé tí máa rí ta ní two million kọ́ ṣé ṣé tọ́jú ẹ lórí ẹ̀ báyìí láì máa ṣe ní máa kó nìyẹn ò fẹ́ fi hàn sí jẹ́ fún wọn pé ó bọ́ sí kí wọ́n ta jù ẹ̀ tó bá ti àgírí pẹ̀lú wa commission wa náà nìyẹn tó bá ti àgírí pẹ̀lú wa commission wa ni bọ̀tà bá padà ní two point two nǹkan ṣẹ́gun ni pé two million àbí. ìbéèrè mi tún nìyẹn o ẹ lọ sí tẹ kan. ẹ tá a bá ti sọ wípé ok iye tó bá wà lórí ẹ ẹ no problem tó bá ti agree iye tó bá wà lórí ẹ ó ti tú wa sílẹ̀ nìyẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ ní tó wà lórí ẹ àti pẹ̀lú permission ti tẹ̀ bá ti tú wa lẹ̀ pé kí tá a bá ti rí ta àwọn náà la ní. lọ ìsìbéyè ti tán báyìí ọ̀fíṣálì gẹ́gẹ́ bí èrò nọ́mbà tá a gbà bọ́ a máa fún àwọn bóyá béèrè méjì péré ká lẹ́yìn yẹn a máa wá a máa lọ lé kọ́lọ̀ ń ṣe lágbọ̀ ìwà níṣò nọ́mbà wán béèrè kan lẹ́yìn yẹn méjì lẹ́yìn yẹn ló ti tán báyìí ẹ̀ ní ṣókí ẹ̀rú ń báyìí ni bàbá ní ẹ̀tọ́ láti sọ fún ọmọ ẹ̀ pé iye tá ẹ̀tọ́ àgbà bẹ́ẹ̀ ni àbí lójú àgọ́ amágbọ́n náà fà máa sọ pé ọgbọ́dọ̀ mú sàdáàkì wá sàdáàkì obìnrin tá fẹ́ fẹ́ òun ni ó béèrè àmọ́ kò túmọ̀ sí bí bàbá ò lè advice ẹ̀ ọmọ mi ẹni tó fẹ́ fẹ́ yìí ó mọ mọ̀lẹ́bí ẹ̀ ni dáńtàkà ni wọ́n ẹ̀ five billion ló pe sàdáàkì o kò ti gbọ́ tó bá wá gbà náà nìyí ọmọ náà ló ní bàbá ò lẹ́tọ̀ọ́ kankan níbẹ̀ tó ti tó bá sì wọ ọmọ bó bá sì wọlé ṣe lè náà ó lè fún bàbá ní two billion ó náà mú one billion ìyá náà kò fún two billion tó bá sì wọlé ṣe lè pín. ṣẹ́rí àwọn ọjọ́ nìka àtẹ́rẹ́ àwọn nìka tá a máa ń lọ dírámà máa ń pọ̀ ń bẹ̀ ju ẹ̀kọ́ lọ dírámà máa ń pọ̀ ju ẹ̀kọ́ lọ gbogbo àwọn nǹkan tí ó kan àfà kò sí tó kàfà pẹ̀lú sàdáàkì ṣe ti yé then wàlímà ní tán sábà máa ń ṣe kìí ṣe ákìdù wọ́n máa ń ṣe àwọn dírámà tó fọ́ nìkan tẹ́lẹ̀ pé ó yẹ kán máa nà fà tó wà ń bẹ̀ ni ìbẹ̀rẹ̀ náà ni mo béèrè pé bàbá ṣe yọ̀ǹda ìbéèrè dìdìrín ni ó bá bẹ́ẹ̀ mo ṣe yọ̀ǹda ìyẹn wọ́n ti máṣọ wọ́n ti mújọ́ wọ́n ti káìbì wọ́n ti gbogbo ṣé kó sọ pé òun yọ̀ǹda bẹ̀rẹ̀ kábó dàrú tó túmọ̀ sí pé ó ti yọ̀ǹda síwájú èyí sòwúrò àwọn fáyẹn kò wọ́n tún gbéṣà àwọn ènìyàn

so wọ́n fẹ́ láì kò ṣe wá sí ni ọ̀ ní kó wá bèèrè sàtàkì lọ́rùn so ọ̀pọ̀lọpọ̀ dírámà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan tí ò sí táwọn yóò fẹ́kọ́ gidi bá ti nílò tí wọ́n bá fẹ́ fẹ́ obìnrin á bèèrè sàtàkì tó fẹ́ gbà lọ́wọ́ wa ó ti sìn sàtàkì lẹ́kọ̀ọ́ tó pọ̀ o sàtàkì bẹ́ẹ̀ ń pe sàtàkì sàtàkì yẹn ń tẹ́ ń pè yẹn ju ń tẹ́ ń tẹ́ ń tó wà náà lọ o ó fẹ́ gan gan á bèèrè kó tó di pé a náà àìrò liver one tó máa gbọ́ sàrà kí yé wọn gbọ́ sàrà kí simple so a béèrè lọ́wọ́ ẹni kí ló fẹ́ tó bá dẹ̀ ti sọ ẹ̀ níjọ akidu a lè fún istihbaban kì í ṣe òjò bí yàn kò kì í ṣe ọ̀rọ̀ ìka fún níjọ yẹn a lè fún a promise pé a fún later ó ti gbàdúrà wà náà a lè fún tó bá tó bá tẹ lọ́rùn kódò níjọ akidu ẹ lè fún nígbà tó bá ti mọ̀ pé akidu máa jókòó. Eh, di a mo ti fún sadaki ẹ̀ ní lánàá mo ti fún lánàá bóun ni mo ti fún sadaki bẹ́ẹ̀ ni mo ti gbà ó ti gbà náà nìyẹn. kí ni o fún yẹn dágbọ́. Hmm? yóò kàn yín yóò kàn yín yóò kàn fi ronú náà ni pé ah wọ́n kí ló fún ẹja dídín <laughs> ọmọ yóò mọ̀ dàgbà ńlága yìí ńlága yìí <laughs> ló bá wù ló lè béèrè ló gbà tí ó bá fi sàrà kíkan ò kéré bẹ́ẹ̀ ni sàdá kíkún pọ̀ jù ṣùgbọ́n ètò fi ń dájú ní kí sàdá tó bá kéré ó máa ń jẹ́ kí nìka kó ní orí tó pọ̀ nínú. now last question. why is that. question ti tó bèrè ó dá lórí ìfẹsẹ̀kẹ́lẹ̀ nípa máa profit máa ní níbi ọjà tí a lọ. ní kò fẹ́ ń bèrè ọ̀pọ̀ nípa ìfọ́nkẹ́ sàdá kíyàn ṣé

kọ́ṣípù sáré kò sáré tó bá ti fáyé ilẹ̀ 11 kọ́ṣípù iphone kò ní wọlé mm, mm. kò lè ṣe ok wá ń béèrè wá ń rà fún ra tó ń rà fún yẹn àlọ́lọ́ olóògbò ni ọgbọ́n àti ni kò dáa torí pé ordinarily ọ̀rọ̀ gbogbo máa wáyé láàrin talk máa bàbá wa ní ẹni tí yóò bá ti lè wáyé and wọn lè exchange ìkan láàrin ara wọn náà. question kejì nípa ìkọ̀tẹ̀sọ nípa ká máa ra ọjà tí a wọ̀ ká máa ti tàbí kejì ní nínú náà bá ṣe kà wọ́n pè ní ṣọ́tẹ̀ pé ọjà tí a wọ̀ bá ní a lè ra kàdéjì lórí ẹ̀ lọ́wọ́ sọ àmọ́ èyí tí kò dáa mú kọ fẹ́ try láti clarify tí kò yé mi bẹ́ẹ̀ èyí táwọn sọ ń bẹ̀ pé kò dáa ni èyí tó pè ní kẹ́ṣọ́ sẹ́yìn báyà ń sì ń fẹ́ tọjà pẹ́yìn àbí one thousand two hundred mú mọ́ pé mi ò ní wọ́n á lọ síbì kan mú lọ́ra ọjà yẹn in good faith make profit already lórí ẹ̀ mo fẹ́ yẹn lówó ẹ̀ mo dẹ̀ wá tà fẹ́yìn mo make profit wọ́n yẹn dáa ibẹ̀ tó bá pé a fẹ́ ta ọjà yẹn látara pé a fẹ́ play pẹ̀lú price a take advantage pé ọjà yẹn cheap níbí kan jẹ́ kí n take advantage kí n make more than enough profit fẹ́ni pé yẹn ní ọjà ṣé ìyẹn relate mọ́ àlàyé tẹ fún wa lẹ́kọ̀ọ́. ẹ bẹ́ẹ̀ ni ìyẹn lára ẹ̀ náà ni ìdánkọ̀ sọ yẹn islam ní òtakò yẹn náà ẹni tó fẹ́ràn jẹ́lọ́wọ́ nísìnyí àní alẹ́ lọ́ra níbì kan kátà islam takò yẹn ṣùgbọ́n ìdá islam takò ní pé a ní commodity yẹn lọ́wọ́ ẹnìkan wá béèrè àwọn àtàfù ah ó wà ní ó wà ní shop ó wà ní store ó wà ní kinní àdẹ̀gbowó lọ́wọ́ ẹ̀ mo ń bọ̀ délé báyìí mo wá kò ní o ó ẹ̀ṣẹ̀ máa lọ rà ìyẹn haram kò jọ baranda tán islam ò takò baranda baranda náà pè ní simsar asimsar bí agent agent náà agent náà mo ẹran lọ́dọ̀ mọla ní mọla húsá mọla tó fẹ́ tẹran kò gbọ́ àwọn gbọ́ húsá wọ́n gbọ́ àwọn wà wà láàrin wọn àwọn ajẹ́ bàràdà àwọn lè wá kọ́sọ́mà fún fụ mo sì lè fún èmi náà tó ti so baranda nìyẹn náà tí ó bá jẹ profit bá máa jẹ profit ọ̀nà kan ló máa ti jẹ because ìyẹn lè fún yẹn méjì kan náà ni so ndi tí yẹn jẹ́ baranda fún ma fún yàn so yípa tó tí yẹn bá fẹ́ jẹ lọ́nà méjèèjì á jẹ káwọn méjèèjì mọ̀ yìí à ń jẹ lọ́dọ̀ kan ah ọ̀gá ẹ máa fún lówó ah ọ̀gá ń ọ̀gá òfin yín ni wọ́n máa fún mi ẹ̀yin náà máa ti agree pẹ̀lú no problem so baranda òfin ṣe nǹkan tó ní kọ́sọ́mọ̀ mú kọ́sọ́mọ̀ wá fún wa ó lè gbowó lórí ẹ̀ má ti bá kọ́sọ́mọ̀

I will get it for you. Nítorí there is every possibility pé ó lọ gbé ọjà yẹn wá kó dé kẹ́nyẹ́ ẹ̀fẹ́ wọn. So wà ní ẹ̀kọ́ wẹ̀wà then he will get it just one and bring it for you. Wọ́n ní ṣe bàbá lẹ́kọ̀ọ́ yìí. Ẹ̀yẹ haram nìyẹn. Tó ti yé. Tó bá yẹ pé ẹni tó wà rajà àǹjẹ́kúrú ẹgẹ́ bẹ́ẹ̀ ni pàwọn àlá ọjà àwọn àjẹ́kọ́lá lọ́jà yẹn káwọn ìmọ̀ṣẹ́bẹ́ ni pàwọn àlá no àjẹ́kó yẹ ipò òkè afẹ́bà rà ní afẹ́bà gẹ̀ẹ́tì ẹ̀ so ti di contract of agency láàrin àṣìṣe agency náà ni Islam òtàkùn yẹn but nísìnyí ó dé ó béèrè àní àní àní aláàní ìdéwì house àwọn agbowó yẹn nígbà tàǹtà ni haram nìyẹn alhamdulillah inshallah inshallah As aṣàdéhùn pé aṣàdéhùn pé last question yẹn inshallah ọ̀rọ̀ sábà máa bá wa máa ṣàlàyé ẹ̀ nígbà tó bá dé ọ̀rọ̀.